a ní màlìkíyà làwáríṣẹ́ lórí ìlú ní màlìkíyà àhá so ìmọ̀ màlìkí ta wá ní òun ní àbá àdúwà ní west africa yà ní táìtẹ̀lé táàrí tàbẹ̀gbẹ́ ojú ọ̀nà làájá àbúrúkú náà ọba kí ni ìmọ̀ màlìkí kí ni àfihàn rẹ̀ kí ni wọ́n kò sáré àwọn ẹgbẹ́ fún àwọn àwọn tó wà lẹ́nu náà rẹ̀ àwọn àmì ìpínlẹ̀ ìṣe àlùfáà àbí àbúrúwá ìbòmín dàtúkí معنى فضل سيكون فضل الشهرة السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدفع الله سبحانه وتعالى أترى إكاتك أفوى أسواج ونبي محمد صلى الله عليه وآله وسلم عليكم أتكب إكي الله سبحانه وتعالى كيلوا وقبا أنبا وانسابع النبي أتعوان تي وانسلاوان سابع النبي أتعوان تي وانسلاوان النبي tí tó fi dérí gbogbo àwọn tí wọ́n ti lọ nínú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àtàwọn tí ń bẹ àti gbogbo ẹni tí ó bá túnmọ̀ wà lórí ìlànà Nabi sallallahu ila qiyami sa'a láláì ní gbarawa lásìkò nítorí ọjọ́ tó so mo tọrọ gáfárà ẹgbẹ́ tí máa ń wí lọ́dọ̀ àwọn jàmá ìdíwọ́ ráńpẹ́ kan tí ó kọjá agbára díẹ̀ òun náà ló fẹ́ jẹ́ kí ó pẹ́ díẹ̀ sí àkátó débì bákan náà kíkí tí àwọn Sheikh wa Sa'ad tí wọ́n ti fi kí àwọn bàbá wa Balógun so ìmìnà tẹ̀lé kíkí tí wọ́n náà pé láti kí wọn so àbí ọdún kan sẹ́yìn àbí nígbàtí adíjòkó kan bí náà mo sọ̀rọ̀ kan tí mo tún fẹ́ rìpítì wọ́rọ̀ báwọn pé tá a bá wà nínú àwọn àdúgbò báyìí tí wọ́n sì ń ṣe lẹ́kṣọ̀ nípa súnnà nírò àdúgbò báyìí tí yóò sì pé bóyá ìdẹ́rùbà àbí mo wá ní ọyá lọ́sọ́ mọ́ kọ́kọ́ gba àwọn kó bẹ́ẹ̀ tó ká mọ̀ pé àwọn àgbàlagbà tí wọ́n fẹ́ dáadáa ni tó àwọn àgbàlagbà tí wọ́n rí níbi pé tó àdúrà táwọn ti ń tọrọ tipẹ́tipẹ́ pé kọ́lọ́mbà bọ́lákọ́lá nẹ́bì ó wá gbé súnà nẹ́bì ga kó rẹ̀ bídí àti tánì lẹ̀ wọ́n rí pé alhamdulillah ọlọ́run ti ń gbé súnà nẹ́bì ga nù kí làwọn máa bínú sí so àbáwọn ẹlòmí ò rí bẹ́ẹ̀ ládùúgbò mi ẹ̀yin náà lẹ́ ń tọrọ àdúrà ẹ̀yin náà lẹ́ ti mọ bínú báwọn èèyàn ń so àbáwọn dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí ó ṣe àwọn níwà àwọn àbáwọn kí ọlọ́run bá lè kí ọlákọ́mọ́sá ṣe àlékún ìmọ̀nà fún gbogbo wa láláì nígbàra wa lásìkò àkọlé ọ̀rọ̀ tí wọ́n ní kábi ṣera wa láǹfààní kábi ọ̀rọ̀ jí omi tó rọrọ̀ lórí ẹ̀ òun ni wọ́n ní ta ni Imamu Malik so wọ́n kọ́ ní òyìnbó ni àbí wọ́n ní Malik ẹ̀hẹ́ wọ́n ta ni Imam Malik wọ́n ní kí ni nǹkan tí Imam Malik sì ta tó pèpè lọ sí ẹ́ man huwa Imam Malik ta ni Imam Malik èmi sọ pé wa madha kana alayhi ẹ́ aw ila madha da'a pé Imam Malik radiyallahu anhu ta ni Imam Malik gangan fúnra wọn wa madha da'a ilayhi aw wa ila madha da'a

ìpé dé àwùjọ wa ní West Africa lápapọ̀ nǹkan tí a mọ́ pàpè mọ́ra rẹ̀ wọ́n náà ni pé a wà lórí mazhabu imam Malik a wà lórí mazhabu Imam Malik a a ma sọ pé àwa o Malikiya ni wa tó ń túmọ̀ sí pé ọ̀nà táwa ń gbà táà ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ní ìbámu pẹ̀lú nǹkan tí Imam wa Malik rahimahullah ọ̀nà tí wọ́n là kalẹ̀ ẹ̀ òun náà làwọn fi ń tẹ̀lé lára Nabi sallallahu alaihi wasallam

so àwa ka bùkátà lati láti lati ma láti máa yànnàná láwùjọ pé ah imam malik gan dáa ń sọ yìí ẹjẹ́ gbogbo àjọ panu bùkátà ẹ̀sí ọ tẹ̀lé mọ́tàbí imam malik ẹ̀mìn alif ilaya pé gbogbo mọ́tàbí malik imam malik pátápátá táa bá ní ká ká tẹ̀lé a gbogbo pátápátá kò sí a ta ni Imam Malik agbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé ta ni wọ́n sábáwá mọ̀ wọ́n tán awá fẹ́ ma kí ni Imam Malik gan kí ni nǹkan tí wọ́n pèpè kí ni wọ́n pèpè lọ sí afáwa alimamu Zahabi rahimahullah inú siyaru a'lami nubala nígbàtí wọ́n dé Imam Malik nígbàtí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa wọn wọ́n ni huwa shaykhul Islam hujjatul umma imamu daril hijra wọ́n fi nǹkan mẹ́ta gbáǹkọ́gbì òun náà ni wọ́n fi ròyìn wọn wọ́n ní Imam Malik àwọn náà ni Sheikhul Islam tẹ́yàn bá gba oyè débi pé wọ́n pèyàn ní Sheikhul Islam erékọ́ ẹ́ àrípẹ́ àwọn Sheikhul Islam àwọn mọ̀ṣẹ́ Sheikhul Islam wọ́pọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah tàbá ń sọ̀rọ̀ pé kí ni wọ́n tẹ́ àrípẹ́ kèsèrè tàbá ń sọ̀rọ̀ pé Sheikhul Islam Muhammad bin Abdul Wahhab tàbá ń sọ̀rọ̀ ipa ribiri tí wọ́n kó nípa bí tawhid nípa bí súnà ó ṣe tàká láwùjọ ipa kékeré

tí wọ́n ni Imam Malik wà hujja ni wọ́n jẹ́ lórí ẹni tó pa súnà Nabi sallallahu alaihi wasallam tí tí ó sí ẹ̀sìn tí ó wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam so bákan náà Imam Malik àwọn náà ni Imam Daril Hijra ibo ni Darul Hijra òun náà ni al-Madinatu an-Nabawiyya òun náà so a abawa az wọ́n wá ní orúkọ imamu wa imamu malik orúkọ wọn ni malik ibn anas malik ibn anas a mọ́m malik bàbá wọn in jẹ́ anas bàbá tó bí anas yìí òun náà tún jẹ́ malik bàbá tó bí malik yìí òun ni wọ́n pè ní abu amir abu amir yìí inú àwọn sàbí ànábì ni abu amir inú àwọn sàbí ànábì ni inú àwọn ẹ̀sà tọ́lọ̀wọ̀n bá lè kí ọlá ẹ́ nítorí pé àwọn sáadákọ̀ yìí àti bàbá wọn tí wọ́n jẹ́ anasi àti malik tó yàwó gbogbo wọn pátápátá àwọn náà ni wọ́n jẹ́ kíni àwọn ni wọ́n jẹ́ muhadithun oní hadith ni wọ́n tí wọ́n ti gba hadith wa so kọ́lá yìí bẹ́ẹ̀ ni wọ́n tó yẹ pé alimamu bukhari walimamu muslim wọ́n gba hadith wa látọ̀dọ̀ àwọn àwọn tàwí so alimamu malik wọ́n bí wọn ní ọdún 93 lẹ́yìn gbàtà nabi sallallahu alaihi wasallam da hijira ní ọdún 93 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ọdún tí wọ́n bí imam maliki ó ṣe dédé ọdún tí anas bin malik khadimu rasulillahi sallallahu alaihi wasallam ó ṣe dédé ọdún tí anas jáde láyé nítorí pé inú àwọn al-mu'ammarin àwọn tí wọ́n dàgbà tẹ́mi wọ́n gùn nínú àwọn sàábì ànábì òun náà ni anas bin malik wà nítorí pé anas bin malik anábì sallallahu alaihi wasallam anábì tọrọ fún pé kí allah subhanahu wa ta'ala kó fi bárọ́kà sí ẹ̀mí rẹ̀ sí dúkìá rẹ̀ rẹ̀ so Anas ibn Malik inú àwọn tó bímọ púpọ̀ láyé ló ó sì dàgbà gan naam ọdún tí Anas ibn Malik ọdún tó kú òun náà ni wọ́n bí Imam wa Malik ìbẹ̀ẹ́nú àkọọ́lẹ̀ ipé Imam Malik àkọọ́lẹ̀ kan sọ wípé odidi ọdún méjì o ni Imam Malik lò nínú ìyá rẹ̀ kan tó bí àkọọ́lẹ̀ mi sọ fún wa pé ọdún mẹ́ta ni oṣù mẹ́sàn dáa wọn fi ń bímọ sọ ìpé láwùjọ tí wá bí nísìn a ti máa lọ sí káàkiri pẹ́tọ̀ àbí wọ́n di oyún mọ́ ya inú ni eríṣiríṣi nǹkan láàmà rù so ìyá rẹ̀ rú oyún rẹ̀ káàkiri fún bí ọdún méjì sí ọdún mẹ́ta gẹ́gẹ́ bí ìtàmí gẹ́gẹ́ bí ó ti sọ gẹ́gẹ́ bí àfáwà alwaqidi rahimahullah gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n bí imam malik ní ọdún ta sọ pé wọ́n bí imam malik sí agboolé mímá tó jẹ́ pé Imam Malik bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ ẹ̀yẹn wọ́n bẹ̀rẹ̀ sí wáìmà láti ìgbà tó ti wà kékeré ni ọ́dá wọ́n ní Imam Malik wọ́n ò ju bí ọmọdún mọ́kànlá lọ bí ọmọdún mọ́kànlá òun náà ni Imam Malik ti bẹ̀rẹ̀ sí ó ti wọ́n ti bẹ̀rẹ̀ sí wá mímà lẹ́yìn ìgbà tí wọ́n ní Bu'aida mauti al-Qasim wa lẹ́yìn ìgbà tí al-Qasim tani nínú àwọn al-fuqaha òun náà ni al-Qasim so qasim bin muhammad bin abi bakr siddiq radiyallahu anhu so inú àwọn alfuqaha ni inú àwọn tí wọ́n jẹ́ àfá àgbà méje nílùú madina lásìkò yẹn so lẹ́gbà tí àfá yìí kú tán lẹ́gbà yẹn ni imam malik ṣe bẹ̀rẹ̀ sí kíni ló sì bẹ̀rẹ̀ sí wá mímọ̀ wa salim àti salim sani salim salim bin abdullah bin umar radiyallahu anhum so lẹ́yìngbà táwọn méjèèjì lẹ́yìngbà tí wọ́n kú tán òun náà ni imam malik òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí wá ìmà nígbàtí imam malik wá bẹ̀rẹ̀ sí wá mímá imam malik ẹgbà wá kan wá látọ̀dọ̀ wọn ipé nígbàtí àwọn bẹ̀rẹ̀ sí máa lọ lè kẹ́kọ̀ọ́ imam malik ní qultu li ummi wọ́n ni mo sọ fún yà mi imam malik gẹ́gẹ́ ló kọ́kọ́ wá látọ̀ kan ara wọn torí pé ibi tí èèyàn bá ti wá ìmọ̀ lápa wọ́n ẹ̀rìgbà ọmọ ke ọmọ òní fẹsẹ̀ lélẹ̀ tí ó ti máa ní ah, ẹbẹ́mi náà kàlù kékeré kan tó ní ó ti máa lùlù ẹ̀yẹn tó wáyé pẹ́lẹ̀ àwọn oníjó ni ẹ̀ẹ́tì pé ó náà yóò ti máa la ní tí wọ́n bá ń níbi tí wọ́n bá ti bíyàn a máa lápá nínú ìgbésí Eh, wọ́n nígbà tí màmá rẹ̀ ó sọ fún màmá rẹ̀ wá ní ta'al falbas thiyab al-ilm màmá rẹ̀ wá ní wá tẹ̀gbẹ́lú mi owó pé ah, ó sì kù díẹ̀ náà lẹ́jọ́ kó lẹ́nà màmá rẹ̀ ní wá wá wọ́sọ mímá màmá rẹ̀ múra fún láti fi kíni láti fi encourage ẹ̀ wọ́sọ bí àwọn onímímá ó ní màmá mi wá wọ́sọ fún fàálìbásátì ní thiyaban mushammara ẹni yìí ṣe tán tún ṣe gíní sí lọ lè ṣe nǹkan kan tó ṣe pàtàkì òun náà lásọ sí Imam Malik tí màmá rẹ̀ wọ̀ fún wọ́n wá dọ̀ at-tawilata ala ra'si ó ní bàbá màmá mi tí wá gbé fìlà ẹ́ àwọn fìlà tí máa ga sókè un ó ní màmá mi wá dé fún mi wà sí fún mi fún Imam Malik ó wá ní izhab so nísìnyí òun náà ló ti á máa lọ́kọ̀ sí wà lórí kẹ́kọ̀ọ́ kí ni

tu'ammimuni wa taqulu li ó ní màmá mi a máa wé láwàní fún mi tó bá múra fún mi tán yóò wá wé láwàní fún mi yóò wá sọ fún mi pé izhab ila Rabi'a ó ní yóò wá sọ pé lọ sí ọ̀dọ̀ Rabi'a àfá gbà ní lásìkò gbà yẹn Rabi'a tó rà lọ bá fata'allam min adabihi qabla ilmihi kọ́kọ́ lọ máa lọ lè kọ́lá dàbí lọ́dọ̀ rẹ̀ lọ kọ́lá dàbí síwájú kó tó máa kọ́ mímà àwọn ẹni síwájú tí wọ́n ti kọjá lọ tán bá mú ọmọ wọn lọ́sọ́dọ̀ àfáà tí ó kọ́ lẹ́kọ̀ọ́ ẹ́ wọ́n á máa sàtọ́lẹ̀ fún pé alimuhu min adabika qabla ilmik àwọn fẹ́ kó kọ́ kọ́ ní ládàbí ná ládàbí wọ́n ní sínú tíra ẹ́ gbogbo àwọn ẹ̀kọ́ bí yàn sí máa ń ṣe ìfarabalẹ̀ bí yàn sí máa ń jókòó ẹ̀ bí yàn sí máa ń dá sọ́rọ̀ ẹ̀ tí yàn bá wà láàrin èèyàn tí ò ní máa wo fẹ́tofẹ́to bí yàn bá ń jẹun tí ò ní máa wo ojú a máa ń pè ní so ó ní màmá òun wá sọ pé lọ́lẹ̀ kọ́ lọ́sọ́dọ̀ rọ̀bí a tó bá dọ́dọ̀ rẹ̀ kọ́ nínú ládàbí rẹ̀ tíwájú kó tó kọ́ ìmà so báyìí òun náà ni Imam Malik rahimahullah òun ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí wá mímà so nínú àwọn àfá tí Imam Malik kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn inú wọn ni náà fi wà ẹ̀rí pé ó pọ̀ nínú riwaya Imam Malik wọ́n ni a Malikin an Nafi'in an Ibn Umar so a Nafi'in ọmọ kéwú ibn umar ni abdullahi ibn umar nínú àwọn àgbàfà òun náà ni wọ́n wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sa'id al-makburi wa amir ibn abdullah so ibn zubayr ọmọ ọmọ abdullahi ibn zubayr ẹ̀yìn tó gba àwọn tí imam malik báyìí tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn yìí àwọn wo ni àwọn tabi'un àwọn tó jẹ́ pé àwọn náà gba ẹ̀kọ́ wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tani àti abdullahi ibn dinar gbogbo àwọn wọ̀nyí nínú àwọn àfá imam malik ni tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ àmọ́ nínú oore ńláńlá tí ọlọ́run bá imam malik tí wọ́n ti tó lọ́bẹ̀ nínú àwọn ọmọ ìyá imam malik òun náà ni an-nadr wọ́n ni malik wọ́n ni akù nabi tẹ́mà pé ẹni tó bá ga òun náà ni wọ́n ma tó fi hàn òun ni wọ́n ma fi júwé èèyàn wọ́n nígbà tó padà yá tí imam malik padà wá ní mímọ̀ta tí ó gbáyé wọ́n padà wá ń fi nadir júwé imam malik wọ́n wá sọ pé nadir akù malik so ìkan padà change nígbàtí imam malik nígbàtí wọ́n wá mímọ̀ tí ọlọ́run bá alikọ́lá tó ní kí ìmọ̀ yìí dé inú imam malik

ọjọ́ lọ lè gbọ́ hadith látọ̀dọ̀ alimamu zuhuri nígbà wọn adébẹ̀ alimamu zuhuri ó wá ka hadith ogójì fún wa nígbà tó ka hadith ogójì fún wa tán ó wá dijọ́ kejì alimamu zuhuri wá jòkó ó wá nítọ̀ hadith ogójì tí mo kà fún o ni rọ̀bí àwà eh, sọ fún azuhuri pé ọmọ kan bẹ pẹ̀lú gbogbo ẹ̀ pátápátá tó kà ó ní ó kàkọ padà lẹ́ẹ̀kan náà ọba ní kí mọ́ mọ́lì kíkà ọba ka ogun ẹ̀ fún wa ibẹ̀ yẹn ni alimamu zuri wá sọ pé ah kọ́dà ẹ̀yìn rùpẹ́ nìkan bẹ tó tún lè ka hadith gbogbo ogójì lórí lẹ́yìn mi náà àwọn ni wọ́n ti di pé kíni òun ni mọ́ mọ́lì wọ́n ti di ipé àwọn èèyàn mọ̀ wọ́n nípa mímọ̀ inú àwọn tí wọ́n jẹ́ àfá wọn tí wọ́n tó padà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tí wọ́n gba hadith lọ́dọ̀ wọn òun náà ni Yahya ibn Sa'id inú àwọn àfá wọn ni inú wọn ni Yahya ibn Abi Kathir inú àwọn afá Imam Malik ni wọ́n tún padà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Malik bákan náà nínú àwọn àkọọ́nù Imam Malik inú àwọn sanjọ jẹ́ akẹgbẹ́ wọn tó jẹ́ pé contemporaries ni wọ́n kìí ṣe pé ẹnìkan kẹ́nìkan kéwú tẹ́lẹ̀ wọ́n jọ ń bá bọ̀ ni àmọ́gbà tó padà yá àwọn náà tó padà wá dọ́ Imam Malik wọ́n padà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Malik inú wọn ni Ma'amar al-Harith inú wọn ni wa Shu'ba wa Sufyan ath àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti Layth àti Hammad ibn Zayd gbogbo àwọn tàà ń dákọ̀ yìí nìsìn ẹ́n àwọn Sufyan ibn Uyayna àwọn òpókọ̀ kan ni wọ́n inú mímá ẹ́n torí pé tàà bá ń sọ̀rọ̀ wọn ẹlòmín bẹnu wọn tó yẹ pé tàà bá ń sọ̀rọ̀ Kúfà ẹ́n òun lélé ní gbogbo wọn tàà bá ń sọ̀rọ̀ Iraq òun lélé ní gbogbo wọn tàà bá ń sọ̀rọ̀ Basra gbogbo àwọn wọ̀nyí ẹ́n Layth ní Misra òun làgbà fà níbẹ̀ Layth ibn Sa'd wọ́n tún padà wá sí kíni wọ́n tún padà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn inú àwọn tán tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ imam malik ọ̀nà ni alimamu shafi'i muhammad bin idris eh náà na wọ́n sọ pé ajallu man rawa an malik ash-shafi'i inú àwọn tó ká inú àwọn tó káyà eh inú àwọn onímọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ imam malik ọ̀nà ni alimamu shafi'i wà so inú àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa tó wà ah alimamu malik nígbàtí imam malik tí wọ́n fi pé bí ọmọ ogún ọdún ó lè kà Imam Malik ti jòkólẹ̀ táwọn èèyàn tí wá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ọmọ 21 years ẹjẹ́ gbogbo aná ká bíra wa wò lónìí ká wo ojú eré oúnkálùkù wa ọmọ 21 years ọmọ 21 years mi wà ní wọ́n sẹ́ ń lé ní pé tó ní lọlé kéwù àwọn látàkùn tá ń sọ yìí Imam Malik ó ti jòkó tó ti ń ṣe fatuwa fáwọn èèyàn látìgbà tó ti wà lọ́dọ̀ àwọn èèyàn ti ń péjọ tí wọ́n máa dìbò fún lọ́dọ̀ Imam Malik láti gíní láti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Malik so a Imam Malik àwọn náà wá sọ nínú ọ̀rọ̀ wọn ipé ìjòkólẹ̀ tí wọ́n jòkó tán kọ́yẹ̀ lẹ́kọ̀ọ́ yìí ẹ́ kìí ṣe pé min babi tasaddur qabla al-awan kìí ṣe pé èèyàn tapẹ́rẹ́ síta nígbàtí ò ti sásìkò ti kà Imam Malik ní àwọn ò máa sọ̀rọ̀ àwọn ò jáde síta láti máa sọ̀rọ̀ àbí láti máa ṣe fatuwa fáwọn èèyàn láti máa ṣe fàtíwá fáwọn èèyàn àyàfi lẹ́yìn ìgbà tí èèyàn 70 mọ́màlì wọ́n ní lẹ́yìn ìgbà tí èèyàn 70 lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́rìí sí ipé a ah, ó ti tó máa ṣe fàtíwá òun náà làwọn tó ṣe kíni làwọn tó jáde síta láti máa láti máa kọ́yàn lẹ́kọ̀ọ́ àgbà tí èèyàn 70 inú àwọn 70 ta sọ ilé sí inú wọn àwọn àfáà Imam Malik wà nù wọn àwọn àfá àwọn bẹ̀ẹ̀bẹ̀ nínú àwọn tó pé àwọn sọ fún Imam Malik ipé á o ti lè ṣe kíni o ti tó jáde láti máa kọ́yàn lẹ́kọ̀ọ́ Al-Imam Malik rahimahullah ọlọ́ọ̀bà alikiola inú àwọn ikẹ́ ọlọ́run tọ́lọ̀ọ̀bà alikiola ṣe fún wa ó fún wa ní ọmọ mẹ́rin ọmọ mẹ́rin Imam Malik bí inú wọn ni Yahya Muhammad wa Hamada wa Ummul Baha tó jẹ́ pé orúkọ rẹ̀ gangan òun ni Fatima

àpẹẹlẹ́ táwọn yóò ṣe fún yẹn kó wá bá wọn débi pé kánmọ̀ bẹ̀rù yẹn tó bá ti pé ẹ̀yọ sí kẹ́lẹ́ pé ẹ̀rù pé yóò sàbúrú fún mi o àmọ́ tó bá ti kówà mì kan ara wọn balẹ̀ wọ́n sọ ẹnu wọn inú kẹfẹ́ wọn bá sọ jáde lẹ́nu Al-Imam Malik wọ́n ní jọ́kan Imam Malik ní wọ́n ní bá wọn ṣe wà yìí wọ́n ní láti gbàtà wọn ti wà wọ́n ní ma dakhaltu ala Malik wọ́n láwọn wọlé tó ọba kan rí min haula ilmuluk ilé gbogbo àwọn ọba tẹ́yìn náà máa

ọlọ́ọ̀bà àríkọlá síwájú káwọn tó tíwájú ẹ̀ yóò ti yọ ìbẹ̀rù wọn kò lè mẹ́rin kí wá ló jogun orú nǹkan báyìí fún Al-Imam Malik kò sí tó jogun rẹ̀ fún wa tó tayọ pé kíni tó tayọ pé wọ́n dúó lórí òdodo wọ́n dúó lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam Al-Imam Mahdi ìkan nínú àwọn ọba ni Al-Mahdi ìkan nínú àwọn ọba inú àwọn umara'ul mu'minin Imam Maliki Imam Malik ní ìjọ kan al-Mahdi wà lù Madina nígbà tí ó wà dé lù Madina ó wá ránṣẹ́ pé Imam Malik eh gbà tó ránṣẹ́ pé Imam Malik Imam Malik wá débẹ̀ ó wá lọ lè dá lóhùn àwọn gbà Imam Malik yóò dọ́dọ̀ rẹ̀ wa qala li Harun wa Musa ó wá sọ fáwọn mọ̀rẹ̀ méjì ìkan jẹ́ Harun ìkan jẹ́ Musa Harun Rashid eh ìkan jẹ́ Harun ìkan jẹ́ Musa ó wá ní isma amin ó ní ẹya ẹlọ́dọ̀ Malik ẹlọ́gbọ́ hadith lẹ́nu rẹ̀ bàbá àṣà ilé yìí fàlámù yìí jí ìdìfúnmá ibi tí máa mọ́lìkì wà wà lọ́lẹ̀ ìjọ kan wà lọ́lẹ̀ bá máa mọ́lìkì máa mọ́lìkì wọn wọn ká kò dá wọn lóhùn àwọn ọmọ bá wọ́n ní ká wá sí kíni wọ́n ní ká wá gbọ́ hadith rẹ̀ lùmọ́ kò mọ̀ sọ́n kankan kò sọ́n kankan kàdíwájú rẹ̀ ní faqala ya amiral mu'minin nígbà tó wá sọ fún imam malik imam malik wá ní ilé aláṣẹ mu'minin al-ilmu yu'ta ahlihi ìmà èyàn máa lọ lè bá oní mímà ní ní tí ó jẹ́ dáwọn ọmọ rẹ̀ lóòrùn ó rántẹ́ pè mí wá sí pálásì rẹ̀ mo sì fún ọ lé pé ọba ní wá mo wá débẹ̀ bí wá jòkó wá ní káwọn ọmọ bá mi kí máa kọ́ wọn kéwú imam malik ní al-ilmu yu'ta ahlihi wọ́n máa lọ lè bá oní mímà ní kìí so nígbà ni ó lọ lè gbé ìmọ̀ káyàn lé Malik ẹwọ àpọ́nlé tí Imam Malik tó ṣe fún ìmà síbà àpọ́nlé òun làwọn ṣe fún mọ̀ lónìí ẹ́ ẹlòmí ó tún máa wákà kìí pé ẹlẹ́pẹ̀ ah, ẹ̀bá nílé olówó kẹ́ nítorí kọ́ àwọn Kùránì ẹ́ <laughs> bá wá bí jí so tẹbá ti ra ṣe fún ọláàrin sáàtì Okay, ah no problem sir a ṣe ní táàmù náà ẹ̀wọ̀n kaba ẹgbẹ́ ma di yẹ̀yẹ́ ìmá di yẹ̀yẹ́ mẹ́yẹ̀ lára ẹ́n àfá ẹjọ́ ẹ̀ ní bínú lónìí lesson teacher àwọn ọmọ yẹn ó ń ṣe mathematics fún so wọ́n ti ń palẹ̀ mọ́ fún exam so ẹ ní sùúrù fún adíẹ̀ náà òun náà dẹ̀ sọ pé ah, Okay, okay. sir <laughs> ẹ̀wọ̀n kaba so wọ́n wá gbé Imam Maliki kilo palace Imam Maliki wá sọ pé indi òjé ń dá ọmọ rẹ̀ lóhùn alìlmù yóò tá àhàlùhù ìmà tẹ́ẹ̀ríhun wọ́n máa lọ lè bá onímímà ní nígbàtí al-Mahdi tó gbọ́rọ̀ yìí ó ní sọ́dàkọ Malik olódodo ni mọ́mù Malik sọ káàna bá láyà báyìí lójú àwọn olówó àrí ìdílàkà yóò wà lé tí ó sọ pé á òdòlàfà ìsọ tí àfà ẹjọ́ ẹ̀wẹ́ tí ó mọ̀ bá mi kọ́ àwọn ọmọ ní kí á ilé kéwú wa báyìí báyìí ló wà ẹgbẹ́ mọ́ àwọn ọmọ yíwá kama wá kéwú tó tó dọ́dẹ̀ àfà mi náà ẹmọ máa ọmọ yíwá kama wá kéwú so àwọn ọmọ àwọn olóòsè kí ni wọ́n pàtàkì nǹkan yẹn kò sí nǹkan tó jẹ́ kí kéwú bàjẹ́ tí ò jẹ́ káwọn yóò pàtàkì kéwú tó tayọ ọwọ́ táwọn òbí tí wọ́n fi mú kéwú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí táwọn ọmọ wọn lọ lọ sí primary school tí wọ́n sì ń lọ lé kéwú àwọn ọmọ gan fún àwọn láti kékeré láti mọ̀ pé kéwú pàtàkì tó wé nítorí pé ìgbà tí ó bá lọ lé ìwé Monday Tuesday Wednesday Thursday Friday àwọn mi ò ti jí lárago mẹ́rin wọ́n wẹ̀ yóò dáná ó ṣe gbẹ̀ ọmọ mi ò wà níbi school bus yóò bọ̀dọ̀ sí bus yóò wá jẹ́ òwòkalẹ̀ bí 6:30 yóò sì máa tó gbé lọ́nà mọ́tò ẹwà jẹ́ Saturday àti Sunday tí ó lọ ilé kéwú ìyá rẹ̀ wà ní ẹjọ́ sùn díẹ̀ sí bí àbá wá fẹ́ jí ìyá òní ẹjọ́ sùn ẹjọ́ sinmi díẹ̀ sí nígbà tí wọ́n wá ilé kéwú tí ó bẹ̀rẹ̀ lágo mẹ́sàn-án àwọn àzẹ́lágbàlagbà ọmọ adélé lágo mọ́kànlá ibẹ̀lẹ̀ lómi ó tún ti mọ́ wá bàbá lè kéwú pé ẹ̀lákùn fọ́ ọ̀lẹ́ ń close lóòtọ́ mo fẹ́ kọ́ mọ̀tẹ̀mí ọmọ close ní tírì nítorí pé ma ń lọ lẹ́sìn nìkan ẹ wo jákújákú so irú eléyìí nísìn bóò lọ́mọ oún ṣe fẹ́ mọ pàtàkì ìtí ń kọ́ ẹ̀dìjẹ́ kó mọ̀ ẹ̀dìjẹ́ kó yé pé ìwé ó ṣe pàtàkì ju kéwú lọ nígbàtí àfáàyí wá sọ Amirul Mu'minin ó wá sọ fún àwọn ọmọ rẹ̀ pé sí ìrọ ilẹ̀ yìí ẹlẹ́bà ẹlọ́lẹ́ kéwú lọ́dọ̀ rẹ̀ ni nígbà tó wá dọ́dọ̀ rẹ̀ pàlámà sọ́ra ilé yìí kọ́ọ̀lá lẹ́wù mọ̀ádìbù hùmá ó tún wá ní ẹnìkan mọ̀ádìbù tẹ́nà ẹni ìgbọ́n gbà fún tó pé òní tẹ́nà ọmọ yẹn onímọ̀ káàkiri olówá tẹ̀lé wọn tọ́jọ́ dọ́dọ̀ Imam Malik ìyẹn wá sọ pé ẹkọ̀ọ́ alẹ́ ìná ìyẹn wá sọ fún Imam يقرؤون يقرؤون على العالم كما يقرأ الصبيان على المعلم على المعلم Imam Malik wá ní ah, àwọn ará Madina àwọn ni wọ́n máa kàkéwú fàáfà ẹ́n eh, gẹ́gẹ́ bí ọmọ kékeré sí máa ń sẹ́kí ní títí máa kàkéwú ẹ̀yìn lẹ́ẹ̀ máa kàá ìwọ̀n a máa tún yí ṣe ẹwọ̀n kan wọ́n gbàtà tó gbọ́rọ̀ yìí wọ́n tún lọ lè sẹ́kí ní wọ́n tún lọ lè sọ fún ọlọ́sọ̀ bàbá wọn eh, bàbá wọn wá rẹ́sẹ́ sí Imam Malik ó wá sọ fún Imam Malik pé táwọn ọmọ ìwé ní ìgbà tí Imam Malik ó fún létí Imam Malik ó sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu ara rẹ̀ Imam Malik ní sẹ̀mẹ́ tó bí na Shihab tàbí ibn Shihab az-Zuhri inú àwọn afá Imam Malik ni ó ní mo gbọ́ kí Imam Malik sọ ipẹ́ Imam Zuhri sọ pé jama'na hadha al-ilm ni láti bí àbàtà mímọ̀ orísun mímọ̀ látọ̀dọ̀ àwọn ọkùnrin onímímọ̀ wọ́n hum amirul mu'minin ó wá ká fún mọ́ mọ́lìkì wá sọ pé àwọn tí ń sọ yìí ilẹ̀ amirul mu'minin àwọn náà ní bí sa'id ibn al-musayyib àwọn náà ní bí abu salama àwọn náà ní urwa àwọn bí al-qasim àwọn bí salim àti kharija ibn zayd wa sulaiman ibn yasar gba àwọn yìí àti àwọn tó tún wá lẹ́yìn wọn ó wá bẹ̀rẹ̀ sí kà wọ́n ó wá bẹ̀rẹ̀ sí kà wọ́n ẹ́n ó ní gbogbo àwọn tí ó ní kullu haula yuqra'u alayhim wala yaqra'un gbogbo àwọn tẹ́lẹ̀ tí mo kàyé rí nìkan ló ti bẹ̀rẹ̀ ẹ́n wọ́n a máa ka kéwú wájú wọn ni ni wọ́n tún fẹ́ máa ṣe kíni àwọn tó jẹ́ àbírùn mọ́bìnrin ọwádá ọ̀rọ̀ tí mọ́ mọ́rìkì sọ yìí àwọn tó kàkalẹ̀ yìí o kúdùwà ni wọ́n àwọn tá a máa kọ́ sí wọn ni wọ́n ẹ̀lẹ́ bá ẹsẹ̀ tó dé ẹsẹ̀ so in tí ìmọ̀ mọ́rì kí ní kí wọ́n ṣe òun náà nípadà wá sí kíni òun náà nípadà wá sí gbẹ̀yìn so eléyìí nínú àwọn manakibu al-Imam Malik òun náà lélẹ́yìí nínú àwọn ohun tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún Imam Malik nínú àwọn ẹ̀sà al-Imam Malik rahimahullah nínú àwọn tí tó gbajúmọ̀ nínú iṣẹ́ wọn òun náà ni al tíra al-Muwatta tí Imam Malik kọ yìí ọ̀dá ń bẹ nínú àkọọ́lẹ̀ tó fẹ́ dàrú mọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lójú ipé kò sí tíra tó lálàáfíà ẹni tó tíra al-Muwatta nínú àkọọ́lẹ̀ ẹnìkẹ́lẹ̀ tó wá sọ al-Bukhari wa Muslim pé àtọ́hùl al-kutub ba'da kitabillah mú àtàwọn so ìgbà tí wọ́n fi ń sọ̀rọ̀ ti Imam Malik ìgbà yẹn wọn tí kò sọ yìí àti Muslim jọ lẹ́yìn ìgbà yẹn òun náà làwọn olùmọ́rí pé ah ìdáwẹ̀ lè náà tó kójọ torí pé tíra mọ́ àta Imam Malik tíra yẹn jama'a baina al-fiqh wal-hadith tíra fiqh ma tíra hadith ni so a mọ́tíra al-Imam Bukhari rahimahullah hadith tíra hadith ni wọ́n kójọ sí inú ẹ̀ wọ́n sì sí àwọn májẹ̀mú kan síbẹ̀ tó jẹ́ pé kí ni àwọn májẹ̀mú yẹn lágbára ẹ̀ pé ó kéré nú àwọn tó ti tíra tí wọ́n Imam Malik wọ́n fi hàn àwọn èèyàn inú àwọn tí wọ́n wà lásìkò gbàyẹ wọ́n rí pé ah tíra yìí tíra lálá ni al-Khalifatul Mansur iná àwọn ah, al-Khulafa al-Umara al-Khalifatul Mansur nígbà tó wá ṣe hajj lọ́dún kan ó wá délù Madina ó wá ránṣẹ́ pé Imam Malik pàtó ránṣẹ́ pé Imam Malik ó bá Imam Malik sọ̀rọ̀ ó béèrè àwọn béèrè lórí sírísì lọ́wọ́ Imam Malik nígbà tó bèèrè bèèrè lọ́wọ́ Imam Malik ìta ó wá lóun ní nǹkan tó ń fẹ́ bèèrè lọ́wọ́ Imam Malik rahimahullah kí ni nǹkan yẹn ó ní mo fẹ́ pa àwọn èèyàn láṣẹ ipé gbogbo tí ààrẹ èyí tí àmọ́ àtọ́ rẹ̀ yìí kí wọ́n dà ẹ́ kò sí photocopy lásìkò gbà yẹn kò sí printing press lásìkò gbà yẹn mo fẹ́ kí wọ́n dà kí wọ́n wá kó wá pọ̀ lóríṣiríṣi ẹ́ àbọ̀ káàkiri gbogbo olúkọ̀kan tó jẹ́ ìlú mùsùlùmí kọ̀ọ̀kan wà àmúrùhún àyà àmàlù bí ma fi hà níwà pa wọ́n láti pé tíra mọ́ àtàyò oníkó ma jẹ́ tíra tẹ́ ma lò oníkó dà gẹ́gẹ́ bí kíni kó dà gẹ́gẹ́ bí constitution ẹgbẹ́ ló láti ma fi sẹ́sìn so wọ̀yẹ́dẹ̀ ẹ̀rú máa ń ṣe wà láàrin gbogbo àwọn tíra mi tọ́ bá ti tó wáyé pé mi ni tó wáyé pé wọ́n ni lẹ́nìkan sọ bá fún pétọ̀ ìwé tó ṣe yìí a sọ fún wọn ní of education ìwé tó ti fi ń ṣe eh, IRK tẹ́lẹ̀ gbogbo owó yẹn kápá tí títí ẹni ká máa lò eh, yóò gbàlù yóò gbàjú ní pé àà ìjẹ́dé eh, gbogbo pàṣẹ̀tì pátápátá yóò máa lo títí àti mo ṣe nígbà tó wá sọ̀rọ̀ yìí fún Imam Malik Imam Malik wá fún lésì èsì wó ní Imam Malik fún ó ní yá amiral mu'minin la taf'al ó ní ìrọ̀wà aláṣẹ mùmìnì mọ́sẹ̀ tó rùkó se wọn ó ní mọ́sẹ̀ tó rùkó se wọn tó sọ kó se yìí fa inna an-nasa qad siqat ilayhim aqawil ó ní torí pé báwa ṣe gbẹ̀gbàwà àwọn hadith gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn wọ́n sì gba àwọn ẹgbà wá lóríṣiríṣi táwọn náà gbà wá wà á kọ́ta kú lu kọ́ omi máa sí kọ ilé gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan wọ́n kálukú àti ìtọ́jọ́dọ̀ rẹ̀ òun náà ló ń kálukú mú tí wọ́n fi ń ṣiṣẹ́ tó bá wá ní kó dá wọn dúró pé kọ́mọ́ ló gbọ́rọ̀ àwọn eléyìí so ó wá ṣe kí ni ó sì gba ó gbà ní mọ̀nà olóko nítorí ọjọ́ tó ti lọ yóò ká bọ́ abala ẹlẹ́ẹ̀kejì eléyìí ni díẹ̀ nínú àwọn tabalọ wọnú àwọn àwọn tíra bíi síọ́rọ̀ àìlámìnúbalá àtàwọn tíra míì nínú àwọn tíra sọ̀rọ̀ nípa àwọn kútùbù àárí ọ̀rọ̀ tó pọ̀ lórí nípa Malik pé pé ní lọ́sẹ̀ kankan nítorí pé nítorí ipò ńláńlá tírù àwọn tírù Imam Malik tírù kò tán wà Imam Malik nínú àwọn tó gbajúmọ̀ nípa wọn òun náà ni pé wọ́n a máa dúó lórí òdodo kọ́dà bó jẹ́ pé òdodo yìí kó jẹ́ pé nǹkan tí Imam Malik a máa dúó lórí òdodo kó jẹ́ pé nǹkan tí ó fẹ́ ni Imam Malik ó dúó lérò dodo irú eléyìí òun náà ló tẹ̀lẹ̀ sí Imam Malik nígbàtí al-mihna tó gbogbo àwọn àfáàtàrí gbogbo wọn náà mọ́ sábà ní mihna tí mọ́ sábà tẹ̀lẹ̀ tó kí ni mihna òun náà ni àmì wò ọlọ́ọ̀bà alìkọ́lá mọ́ sábà dẹ wọn wò pẹ̀lú àwọn aláfẹ́ ìgbà míì wà tó yẹ pé tọ́lọ̀ọ̀bà alìkọ́lá fẹ́ dẹ ẹlòmíì wò yóò ni inú àfá tí ń bẹ láwùjọ àwọn ni wọ́n sì rí ìjọba súnmá bí ṣe máa ṣẹlẹ̀ káàkiri táwùjọ tí wọ́n sì yọ́lẹ̀ bẹ́ àwọn níbi díà àwọn náà máa rí ìjọba súnmọ́ dáadáa àwọn náà máa tàjọba pé àbáyí ṣe kíní kan tẹ́ fi wọlé àbáyí ṣe kíní kan bá bó sójú ẹ̀ tó wọlé òun bá sọwọ́ di yóò wá di pé ẹ̀ta afẹ́kẹ́ ṣe di pé stop àwọn kan báyìí ẹ̀ta afẹ́kẹ́ ṣe wáyé ṣe nǹkan báyìí òun náà ni ó sì máa tẹ̀lé so nípa ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí Imam Malik tó jẹ́ pé ìkan nínú àwọn al-umara Ja'far bin lásìkò rẹ̀ ẹni tó jẹ́ àmìrù yìí ọ̀nà tó fi di àmìrù lórí gbogbo àwọn lórí ìlú ọ̀nà tó jẹ́ pé ọ̀nà táwọn èèyàn fara mọ́ni bí ìgbà tí tó jẹ́ pé yóò dá wàhálà lẹ́fà kí ni fàtíwá yẹn ẹ́ mọ́mù máa ní kí ní talaqul mukrahi laysa bi shay ẹni tá bá fún lọ́rùn tàà jẹ́ ń pán túláàsì ìwé kọ́kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ ẹni tó wá ní mo kọ́ọ́lẹ̀ àti jẹ́ ń pán ní túláàsì mọ́mù máa ah, ní kí so wọ́n ti wá ronú jìnà ìpé wọ́n lè ṣe kìyà sọ̀rọ̀ yìí lórí khalifa tó jẹ́ pé amir tó jẹ́ kí ni tó sọ ààrẹ tó jẹ́ ààrẹ ń pá lórí àwọn èèyàn tó jẹ wọ́n pá lórí pé kí wọ́n ṣe bẹ́ àkún wọ́n lè ló pé bẹ́ àtọ́sẹ fún yí o bẹ́ àti òṣe kí ni bẹ́ àti òlàlàbíà ni ó wá ránṣẹ́ sí Imam Malik o ò bó ṣe pé ìmáàmù ó ṣe ní kọ́ lọ lè mú ìmáàmù Málíkì wá nù ọba ní kí wọ́n bẹ̀rẹ̀ sí lù wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí lu ìmáàmù Málíkì wọ́n lu ìmáàmù Málíkì débi pé wọ́n pagbo wọ́n wá pagbo fún ìmáàmù Málíkì wọ́n pagbo láì kọ́lé láì jáde ẹ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn nítorí ọ̀rọ̀ mímá wọ́n wá pagbo lé ìmáàmù Málíkì lérí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo fún mi wọ́n ni ó yá jòkó lórí ẹ̀ waqila lahu nadi ala nafsik ó yá máa sàlàyé ara rẹ̀ fáwọn èèyàn wọ́n fi yà jẹ́ àwọn anìkó máa ṣe kíni kó máa sàlàyé ara rẹ̀ fáwọn èèyàn Imam Maliki wá sọ pé ala man arafani inú yí tẹ́lẹ̀ èmi náà ni èmi tó mọ̀ náà ni wa man lam ya'rifni fa ana Malikum ibn ẹni tí ó bá sì màmí rí tẹ́lẹ̀ èmi ni Malik ọmọ Anas akúl ní tí ń sọ tó di wàhálà ẹ́ òun náà ni tún sọ yìí akúl talaqul mukrahi laysa bi shay' ní tí ń sọ náà ni pé ẹni tá a bá jẹ ń pa ẹ́ tá tí Jafar bin Suleiman tó wá gbọ́ wà ní ah, ẹ̀sán ẹ̀túlẹ̀ ẹ̀fílẹ̀ jùmọ̀ lọ ìṣẹ̀lẹ̀ yìí làwọn onímọ̀ sọ pé ó ṣẹlẹ̀ sí Imam Malik tó fi di pé kíni tó pé Imam Malik ṣú láti yàdá ọwọ́ rẹ̀ méjèèjì ṣe kíni ó di nǹkan tó paralyze látara yàjọ́ fi jẹ Imam Malik Imam Malik ò lè gbọ́wọ́ sókè mọ́ òun ló fa sábà bí i pé Imam Malik máa ṣe kíni ìmọ̀ ṣe ìrìsàn Imam Malik a máa jáwọ́lẹ̀ nígbàtí máa ń kírun a padà mẹ́nu débẹ̀ ṣe pé tó fà sí Imam Malik ti fi máa jáwọ́lẹ̀ nígbàtí máa ń kírun tó fi wá di pé láwùjọ lónìí a sọ pé àwa màlìkíyà làwa àwa ma dáwọ́lẹ̀ a ma dáwọ́lẹ̀ nígbàtà bá ń kírun ni so eléyìí ìṣẹ̀lẹ̀ kan ló tẹ̀lẹ̀ sí Imam Malik tó fi di pé Imam Malik kí wọ́n dáwọ́lẹ̀ nígbàtí Imam Malik ń kírun náà látara rú eléyìí tó tẹ̀lẹ̀ sí Imam Malik ni pé kíni ṣe wá pa ìmá jáde ìmọ̀ malik jáde lè kírun mọ́ gẹ́gẹ́ bó ti wà nínú síyàrù àìláàmì nubala ẹ́ tí muhammad bin umar rahimahullah inú àwọn ọmọkéwu imam malik ó ní káàdà malik yá ti lè masjid ó ní imam malik wọ́n a máa wá masalasi ẹ́ fọ̀yẹ́ ṣìhárú as-salawat wal jumu'ah wal janaiz imam malik yóò kí jima yóò kí jama kọ́dà yóò tún bá wọn kírun sókùlà wàyàúdù al-marda imam malik yóò lọlẹ̀ bí aláàrẹ̀ wò wọ̀yẹ́ jìrì tó fèlì masjid wọ̀yẹ́ ìtẹ́míò ilẹ̀ ashabu yóò ajé kò mọ́sílásí àwọn ọmọdé oró ajé kí ni wọ́n ajé kò ti imam malik wọ́n abẹ́bẹ̀ pẹ̀lú imam malik tó ma tára kan jùlù lẹ́yìn gbà imam malik yóò bá jù kúmá bàkánà yóò sọ́lí wọ̀yẹ́ sọ́lí kó bá kírun tán yóò sì imam malik yóò bá tó jáde débi pé imam maliki àti jùmọ́ ní àti jama ní imam maliki wá pa gbogbo ẹ̀tì kò wá jáde má wà sáàmàlá náà sọ záàrí kakúlá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kíni gúrú àwọn nǹkan wáyí àwọn èèyàn wá ń ṣe tí imam maliki ò jáde má wà kánú àrùgaba makánú fi agaba makánú fi wọ̀rùbámá kúlì ma fi záàrí kafa yakúl ìdí imam maliki ń ṣe yìí wọ́n nífẹ̀ẹ́ sí bí jáde wá tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ti gba àwọn nǹkan tí ń ṣe yìí àwọn alọ́lẹ̀ bá imam malik àwọn alọ́dẹ̀ sọ fún Imam Malik gbígbé èyí tó ń ṣe kí ló fà tó fi jáde má èsì Imam Malik fún Imam Malik ní laysa kullu ahadin yaqdiru ala an yatakallama bi'udhrihi kìí ṣe gbogbo èèyàn ló lágbára láti sọ excuse tó ní tí ò fi ṣe tí ṣe tẹ́lẹ̀ má òfin alẹ́sì bá ń lọ Imam Malik òfin alẹ́sì gan kawai ní ṣe mí tí ò ṣe jáde ò ṣe jáde má kawai ló gbogbo èèyàn ló lágbára láti sọ excuse tó ní tí òjò jáde kọ́lá yìí bẹ́ẹ̀ náà kọ́lẹ̀ wípé Imam Malik ó tó bí 25 years tí ò fi jáde má láti wá kí ẹ̀ so àwọn bá lọlé wò àrígbé àkọọ́lẹ̀ yìí àwọn ìwàyàtì yìí ń bẹ nínú Siyaru A'lami Nubala ẹ̀ tó sọ pé kí ni tí Abu Mus'ab olóògbà ọ̀rọ̀ yìí wá ó ní lam yashhad Malik al-jama'a khamsan wa ishirina sana khamsan wa ishirina sana so nígbà tó wá lọlé bẹ́ẹ̀ pé èsì ẹta bá ti jámù rẹ̀ ó ṣe kíni ó jọra wọn wọ́n bèèrè lọ́wọ́ mọ́mù malik pé má yẹ múná òk kí ló pàtó fi jáde lọlé kírun má ó ní makhafata an ara munkaron fa ahtaju an ughayira ó ní tí ò jẹ́ jáde mọ́ ni pé ẹ̀rú ìyẹn nípa ya pé kí má wà rá àwọn nǹkan tí ò já láwùjọ kí wá sọ pé kí ní bùkátà láti òun náà ló di wàhálà tó di pé wọ́n ṣe kí ni òun náà di pé wọ́n fi ìfìyà jẹ Imam Malik wọ́n á ní tí òye jáde má òun náà pé kí ni kí má wàá rí nǹkan tí ò da láwùjọ kí n sì gbọ́dọ̀ rí kí má sàn ẹ̀sẹ̀ míì túnú kí n fẹ̀kan má wàá jáde dépò pé wàá ṣe kí ni ẹ wàá rí dépò pé wàá sọ dépò pé tó wá di wàhálà kí n fẹ̀kan jòkó òun náà ni ọfà àti Imam Malik tí wọ́n fi jòkó so Al-Imam Malik kí wá ni manhaju Imam Malik ojú ọ̀nà wo òun náà ni Imam Malik kiri so gbogbo àkọọ́lẹ̀ tí ń bẹ nípa ọ̀rọ̀ nípa Imam Malik kò sí èméjì lórí pé ojú ọ̀nà tí Imam Malik tí Imam Malik kiri òun náà ni ojú ọ̀nà as-salafu salih ojú ọ̀nà àwọn sahaba ridwanullahi alayhim tí wọ́n gbà látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam òun náà ni Imam Malik kiri kọ́dà nínú àkọọ́lẹ̀ Imam Malik wọ́n wà nínú àwọn àìmọ̀ mẹ́rẹ̀ ni ẹni tó le jù lórí ọ̀rọ̀ nípa pé nípa ọ̀rọ̀ oníbídíà tá a bá ń sọ̀rọ̀ nípa pé ká tako bídíà àbí ká sọ̀rọ̀ tó le nípa àwọn oníbídíà Imam Malik òun ló le jù nínú àwọn àyíma mẹ́rẹ̀ so àwa rí pé lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n padà dé lẹ́yìn Imam Malik inú àwọn Malikiya tí wọ́n sàkúté ara sọ̀rọ̀ Imam Malik a rí pé nínú àkídà wọn wọ́n wá sí kí ni wọ́n yapa wọ́n Imam Malik fil fiqh wa khalafuhu fil àkídà wọ́n Imam Malik níbi kí ni níbi àdìsọ́kàn níbi tó wá jẹ́ fíkíwì yìí ibẹ̀ gangan ni wọ́n ṣe kíni O ni wọ́n ti mú wọ̀ta àṣọ́bù lè dárí wọ́n ti sọ di pé kíni kọ́lá wọ́n sọ dógún tààṣùbù wà ẹ̀yàmẹ́yà ní kọ́lá tàà bá rí ẹ̀rí míì tó bá ṣe pé ó lálàáfíà ju ẹ̀rí sí àfáwà lọ àrin jùlẹ̀ àwọn ní tààṣùbù lórí rẹ̀ tó ẹ̀kan wọ́n wá bá débi pé àwọn masáìlì míì bẹ̀ padà máa mú irú àwọn àpèjúwe rẹ̀ wá ní ọ̀kọ̀ọ̀kan gbàtà bá débẹ̀ lákọ̀ọ́kọ́ a rí pé inú àwọn àkídà àwọn tí wọ́n pàpè mara mari pé malikiya láwọn wọ́n ní àkídà kan àwọn àṣáyírọ̀ tó jẹ́ pé súfí ni wọ́n wọ́n nípa ìbò Allah subhanahu wa ta'ala wa ibi aina Allah subhanahu wa ta'ala ìbò Allah subhanahu wa ta'ala wa àwọn àwọn gbà yí pé Allah subhanahu wa ta'ala wà níbo ó wà ní gbogbo ayé fi kulli makan fi kulli makan sọ́mọ́ sọ fún yí pé Allah subhanahu wa ta'ala wà ní gbogbo ayé kìí ṣe tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní pé bi ilmihi pẹ̀lú màrẹ̀ fọ́hùn wọ́n sọ pé wà ní gbogbo ayé bi sam'ihi wa basari wa ilmihi wọ́n pẹ̀lú pé nǹkan tí alimamu Malik rahimahullah nǹkan tí wọ́n wà lórí ẹ̀ alistiwa wíwà lókè alára sí Allah subhanahu wa ta'ala yìí tó jẹ́ pé àkídà alìsúnnà wal jama'a asálàmù sọ́ọ̀lì lórí ẹ̀ kẹ́bù tó látọ̀dà nabi sallallahu alaihi wasallam òun náà ni pé dọ́lọ̀ọba alikiola ti mú wá fún wa pé arrahman ala al-arshi istawa ọlọ́ọba fi ara ti nǹkan kan kò fara ti nǹkan nínú gbogbo ẹ̀dá tó dá ẹsẹ̀ fọ́lọ̀ ọba àríkẹ́ ọláwà jòkó lórí àlára sí bálára sí bá wá yẹ ẹ́ òun náà yẹ nù rárá òun kò fara ti nǹkan nínú gbogbo ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala dá bóò ni Allah subhanahu wa ta'ala ti wà lórí àlára sí wọ́n ni فسكت مالك imam malik bá dákẹ́ hátà aláhù ràhdá títí tí ogun wá àwọn ogun tó ní agbára ó wá bó imam malik lára ìbéèrè lásán pé kí sàtàwà tó lè lọ imam malik imam malik wá bẹ̀rẹ̀ sí láàgùn ó wá láàgùn tó ma kọ́ imam malik wá sọ pé alìsíwá omínú ma'lum in ta ń pè ní alìsíwá bóòlù ẹ̀ sí máa wà lórí tẹ́tẹ́ lórí òkè nǹkan imam malik ní nǹkan tí ẹ̀ mọ̀ ni والكيف منه مجهول اما بو واني الله سبحانه وتعالى بو لو سوا لو يا لاراتي انه روايه من امام مالك مجهول اما ibo mi imam malik sọ pé غير معقول kò bala kai mu kama wá sọ pé a máa béèrè nípa irú eléyìí wọ́n ní wasu'alu an hadha bid'ah kama wá béèrè pé bo Allah subhanahu wa ta'ala ti wa lórí alarashi imam malik ní bid'ah ni o eh imam malik wal iman bihi wajib ká wá ká ní gbàgbọ́ pẹ̀lú bí Ọlọ́run bá lè kẹ́ láti sọ wọ́n ní túláàsì ni ẹ wo béèrè tó béèrè yìí ìbéèrè ń gba ogún lára Imam Malik ìbéèrè sẹ́nìkan ìbéèrè ìyá arí ẹnìkan láwọn sàábí ànábì tó ti béèrè wípé arahman alìsí sáwà kẹfà sáwà ya Rasulullah àwọn kankan bẹ táwọn sàábí ànábì wé ṣe ẹ́ rárá ẹ́ kí ni wọ́n máa ṣe yumirunaha kamakan wọ́n máa ṣe kí bó bá ṣe wá bọ́lọ̀ sí gbé wá gẹ́gẹ́ bẹ̀rẹ̀ kò fi tú fáwọn àwọn gbà táwọn ní àwọn alùl ahwa àwọn gínàwó pẹ̀lú alul kalam àwọn ọlọ́gbọ́n eré ọ̀nà àkáyì wọ́n máa rọrọ̀ orí eré sírífì àtúbà ti a ní alàrà àti tàwà ẹjá wà nínú àwọn pólòsí jòkó ẹni tó dúró ní tó bẹ̀rẹ̀ ní tó jòkó ní ogúnrú àwọn nǹkan wọ̀nyí nǹkan tí wọ́n bèèrè ní òun ló fà tó fi jẹ́ pé Imam Malik àágùnbò pé é ìlú ìmọ̀lélẹ́yìn ti wá nígbà tí Imam Malik wá dá lóhùn tán Imam Malik wá ní wà ní láàzúnnúka imam malik wá sọ pé kíni akhriju ẹlẹ́ jáde kó lọ́dọ̀ mi ẹlẹ́ jáde gbàtí imam malik wá ní ká lè jáde ká mú jáde ó imam malik ó ní ya abba abdullah ó ní mo pèrè abu abdullah wallahi laqad su'iltu anha ahlu basra ay laqad sa'altu anha ahlu basra ó ní bẹ̀rẹ̀ tí mo bí ọ̀yìn wọ́n ni kankan mo bí mo ti bí àwọn ará basra ẹ́ àwọn ará basra hùn sí níyìí àwọn Iraq mara wọn àwọn ni Imam Malik ròyìn tó ní àwọn yìí wọn ní dáàrù dọ́rbì ní wọn àgbẹ̀dẹ̀ àbídájí máa rọ nǹkan ẹ́ o ní wọ́n rọ hadithi lóru ẹ́ o sì fún síta lọ́sàn ẹ́ ibẹ̀un ibẹ̀ náà ni ogun àwọn abúrú àwọn gúúsẹ́ bá sọ̀rọ̀ nípa àwọn tínàkù àwọn tínàkù eríṣiríṣi ibi tán ti máa wùnù ó ní mo ti fi wọ́n níbẹ̀ ẹ́ wal Kufa wal Iraq mo bí àwárá Kufa mo bí àwárá Iraq falam ajid ahadan wufiqa lima wufiqa lahu

igbe ń sọ̀rọ̀ nípa pé yadullahi fawqa aydihim arrahman ala al-arshi istawa yanzilullahu tabaraka wa ta'ala fi sùrùsù ilẹ̀ ilẹ̀ àkíl gbogbo àwọn àdísí sọ nípa pé ọlọ́ọ̀bá àríkẹ́ ló sọ̀kalẹ̀ tí sọ nípa pé ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá lọ́wọ́ tí sọ nípa pé ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́bá tí máa ti jú ní gbogbo àwọn ìròyìn tó nìsí pẹ̀lú Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé àwọn tí wọ́n ń pàpè mara pé màlìkíyà màlìkíyà làwọn eh manhajù tiwọn lórí ẹ̀ wọ́n ní kò sí ní jẹ́bẹ̀ ìbẹ̀ni wọ́n tó jẹ́ pé kí ni tó jẹ́ pé mu'awwila ni wọ́n wọ́n change ìtumà rẹ̀ ni sábà ní yadullahi fawqa aydihim ọwọ́ Allah subhanahu wa ta'ala bẹ̀lú kí wọ́n ni ay quwwatullah wọ́n ni agbára Allah subhanahu wa ta'ala ni ipe àgbọ̀dọ̀ sọ pé kí ni nítorí pé kí ni wọ́n ni sáàbá ń fi ìtọ́lọ̀ọba àríkẹ́ọlá sáàbá ń fi nǹkan bí gbogbo tó bá jẹ́ pé yóò máa jọra wọn àwílèhú wa rumbihi tanziha

Imam Malik ní bó ṣe tún bó wáhùn òun náà ni kó ṣe kí ni wọ́n náà kọjá lórí ẹ̀ yẹ́dù láì fọ́kọ̀ àìdíhìm ọwọ́ Allah subhanahu wa ta'ala lórí ọwọ́ wọn máa lọ mọ́dùó ó sì ẹ̀tùmọ̀ àwádìí fẹ́ bó lórí bó ní kìríkà sí rí Ar-Rahmanu 'ala al-'arshi istawa ni kó ni kó mọ̀ wá tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú àwọn fitna Imam Malik kí ti ń ṣẹlẹ̀ látàrí Imam Malik lẹ́yìn ìgbà tí imam malik lọ tán inú ẹni tó pa kásàyà rẹ̀ òun náà ni imam ahmad imam ahmad inú àwọn tó jíyà rẹ̀ ẹ̀yẹn fitnatu khalqil qur'an táwọn kan dìde sani qur'an wọ́n ni so aqida ni wọ́n bèèrè lọ́wọ́ imam malik anabi uwais ọbẹ̀ lọ́wọ́ imam malik ó ní sami'tu malikan yaqul olóhun gbọ́ tí imam malik ń sọ ipé alkùránù kalamullah alkùránì tẹ́ríun ọ̀rọ̀ allah subhanahu wa ta'ala ni wa kalamullahi min ọ̀rọ̀ allah subhanahu wa ta'ala tẹ́sìríun ara allah subhanahu wa ta'ala na lówà ọ̀rọ̀ rẹ̀ in ara allah subhanahu wa ta'ala lówà wa laysa min allahi shay'un

tó yẹ pé nígbà tí wọ́n lágbára lórí ìlú lásìkò Imam Ahmad rahimahullah tí wọ́n lágbára lórí ìlú tó yẹ pé àwọn wọ́n lè kápá lórí aláṣẹ wọ́n torí ẹ̀ wọ́n fi àjẹ Imam Ahmad wọ́n fi aje Imam Ahmad tí àtò ni agbára tó pé Imam Ahmad ti gíní ó sì dúó ara wọn tí ò lè dúó nínú àwọn tó wọ́n jẹ́ àkọrọ́nù Imam Ahmad lásìkò yẹn àwọn Imam Ahmad rí ra rẹ̀ gẹ́gẹ́ bí kúdùwà pé tẹ́mi bá ṣubú lónìí wàhálà tí ó tẹ́lẹ̀ wàhálà tí ò ní dáa Imam Ahmad wá sí gíní ó wá fara jaya ó fi ara dàyà yẹn tó fi wá di pé kíni tó fi wá di pé àwọn èèyàn wá dó lórí òdodo pé kíni pé al-Qur'an huwa kalamullah wa laysa bi makhluq kìí ṣe ẹ̀dá Allah subhanahu wa ta'ala ẹwà rí súnà kí ni ìhàdí Imam Malik tàbá sọ̀rọ̀ nípa súnà Nabi sallallahu alaihi wasallam nítorí pé a rí àwọn tí wọ́n pẹ́ àwọn ní Malikiya lórí àmá ìráwọn tán pẹ̀lú alùsúnà wọ́n ni alùlùbítínà ni wọ́n àbí kọ́lá ìkan tẹ́ ń sọ ó ní wọ́n hẹ́sì ọlá àìsì àwọn mọ́mọ́rìkì wọ́n hẹ́sì àwọn mọ́mọ́rìkì tẹ́ rí bẹ́ẹ̀ sí wà wọn àwọn afá àwọn nìkan àwọn bí Albani àwọn burbaz àwọn yíò nìkan ọlá ni wọ́n gbàgbọ́ tí wọ́n hẹ́sì mọ́mọ́rìkì mọ́mọ́rìkì imamu daril hijra imamu ahli sunna wal jamaa imamu ahli sunna wal jamaa ni mọ́mọ́rìkì mọ́mọ́rìkì ò sí lórí kankan ní gbogbo àwọn bídíà táwọn èèyàn ṣe láwùjọ tí wọ́n wá ń sàfíjà ara rẹ̀ sọ́sàfíjà ara wọn sọ́dọ̀ imamu Malik inú táàfin máa

ó ní sáà bá tẹ̀lé àwọn ojú ọ̀nà tánàbí là kalẹ̀ fún wa yìí ó ní ìtìbá òun lè kitabillah ó ní asíkíní àtẹ̀lé alukur'an náà ẹ wo àgbà Imam Malik sáà bá tẹ̀lé súnà àtẹ̀lé kíní àtẹ̀lé alukur'an sáà bá ń sọ lónìí ipé alukur'an inú alukur'an náà ni a rí àtẹ̀fíkà ما نزل إليهم inú alìkọ́ánà ọlọ́wọ́ bá alìkọ́ láti sọ fún wa pé súnà anábì sallallahu alaihi wasallam in ta wáhayù náà lòun náà ta sọ kalẹ̀ ni láti píká anábì bá fi lè sàlàyé alkùnrin àwọn ilé mẹ́ta wẹ́dà àwọn lóhun súnà gíní alkùnrin nìkan bẹ́ẹ̀nà wọ bẹ́ẹ̀nà kún kitabullah ẹgbẹ́ alkùnrin wá in ta bá ti nínú wa òun náà ní pé ẹ̀ ń ṣe kí ni ẹ̀yàn Eh, wastikmalun bi ta'atillah ó ní pé títẹ̀lé Allah subhanahu wa ta'ala wà lè pé àyàfi pẹ̀lú kíni àyàfi pé ká tẹ̀lé ìdí ànábì sallallahu alaihi wasallam tó mú wa fún wa wa quwwatun ala dinillah ká tẹ̀lé sún ànábì sallallahu alaihi wasallam yìí òun ni ó fún alágbára lérí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala laysa li ahadin laysa li ahadin taghyiruha wala tabdiluha Imam Malik ó ní súnà náà yóò níta pè ní súnà yóò kò sí ẹnìkan tó ní agbára láti gíní láti yí padà àbí láti change pẹ̀lú nǹkan mi ẹwọ̀n kàbáhùn súnà Nabi sallallahu alaihi wasallam òun náà ni máa Málíkì júwe fún ayó wala nazaru fi shay'in khalafa fọ́lá kò lẹ́tọ̀ fún akáti ẹ̀wòye sí nǹkan kan mi tó alaihi wasallam òun náà lẹ́lùmí wà dé láwùjọ lónìí ni ó sọ pé ẹ lóòtọ́ ànábì wíwẹ̀ lóòtọ́ àmọ́ tá bá wo àwùjọ dáa wáyé á rí pé environment tiwa kí ni rẹ ni ó ṣe onísìn ọbẹ̀ wòye ọbẹ̀ gbé nǹkan ní ìyẹ̀wò yàtọ̀ sí náà nẹ́bìsọ̀ láwà alẹ́ òsàlám ọ fẹ́ wọn tó fẹ́ gbéyẹ̀wò tó fẹ́ fi kọmpíà sí náà nẹ́bìsọ̀ láwà alẹ́ òsàlám yìí kọ́dà ó lè jẹ́ pé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n import wọnú ẹ̀sìn ni ọ̀rọ̀ àwọn kínápórúkọ rẹ̀ àwọn alùlùkítàbì imam malik ẹgbọ́rọ̀ yóò ẹni bá tẹ̀lé súnà Nabi sallallahu alaihi wasallam tó bá fi wá tó fi mana ẹ́ wọ́n ní Imam Malik ní fọ̀húwà muhtad òun náà láàmà pèlẹ́ni tó mana òun láàmà pèlẹ́ni tó mana wa man istansara biha fahuwa mansur ẹni tó bá fi súnà wà rántí òun náà lọ́wọ́ bá àlejọ́lá yóò rántí ẹni tó bá wà lórí súnà táwọn ìwọ̀n fara ní tó wá bèèrè lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fahuwa mansur ọlọ́wọ́ bá àlejọ́lá yóò rántí wa man tarakaha ẹni tó bá ti wá fi súnà lẹ̀ ẹwọ̀n kabáhùn ẹni tí ń bèèrè pé alùsúnà alùsúnà múlẹ̀ ti rí ọ̀dọ̀ Imam Malik Imam Malik ní ẹni tó bá wá fi súnà Nabi sallallahu alaihi wasallam tó bá fi ilẹ̀ ittaba ghayra sabilil mu'minin tó wá tẹ̀lé ojú ọ̀nà tó bá fi lè súnà Nabi sallallahu alaihi wasallam lẹ̀ ó máa tẹ̀lé ojú ọ̀nà tó bá yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mùmìnì àwọn onímọ̀mìnì àwọn ìlànà sàbí ànábì tí wà ní láì aléhìm àwọn sàábé ànábì ni mùmìnì láti kòtà sọ kò sí mùmìnì mi àwọn ìlú yóò tí ìdáyé láti kòtà sọ yìí Imam Malik ní wàwàláhù lọ́hù máa tàwàlá Allah subhanahu wa ta'ala yóò dá ọdá ọ in tó bá ti gbé kalẹ̀ tó bá ti lóhun ló mọ̀rin lórí ẹ̀ yóò dáadáa ọ wà aslahu jahannama wa sa'at masira tó bá jẹ́ ọgbídà al-qiyama oní ọlọ́ọ̀bá àríkọ́lá yóò fi rú ẹni náà sínú náà jahannama Imam Malik wọ́n a máa dúó lórí kí lọ́lọ́ọ̀bá àríkọ́lá wí kí lànàbí sallallahu alaihi wí kọ́dà kó bá tako làákàyè àwọn èèyàn kọ́dà kó bá tako ìtàwọn èèyàn rìn lórí ẹ̀ ìtàwọn èèyàn gbé kalẹ̀ nírònú tó bá tako mọ́mọ́lìkì àmàdó lórí ẹ̀ alimamu Shafi'i <coughs> rahimahullah wọ́n gba ìgbà alátọ̀dọ̀ imam Malik wọ́n ni imam Malik sọ ipé wọ́n ni láà wọ́n ni imam Malik imam Malik wọ́n ni kana Malik idha ja'ahu ba'du alil àwọn ní alul ahwa bí àwọn murji'ah bí àwọn khawarij bí àwọn kọ̀dàríyà gbogbo àwọn wọ̀nyí nìsìn àwọn oríṣiríṣi ìran kan ni wọ́n tó jẹ́ pé kíni tó jẹ́ pé ìròrí wọn jáde kó lórí ìlànà tánàbí sallallahu alaihi wasallam tánàbí gbé kalẹ̀ fún wa wọ́n máa wá dé láti wá bá imam malik láti wá bá imam malik jiyàn imam malik wá sọ fún wa ó yé mi mi

ẹwà àwọn masáìlù kan bẹ láwùjọ nìsìn tó yẹ pé àwọn masáìlù díẹ̀ ṣe kílẹ́gbókọ rẹ̀ kìíṣà àwọn masáìlù kàfíyà kìíṣà àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó pamọ́ kìíṣà àwọn masáìlù mahaliya kìíṣà àwọn local kílẹ́gbókọ issues kìíṣà àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé láàrin ara wa nìkan tó jẹ́ pé tíra ń bẹ fún lọ́jọ́ tó ti pẹ́ ẹ̀rí àlàyé táwọn sọ̀hábà ṣe lórí ẹ̀ ẹ̀rí táwọn tàbí ṣe lórí àwọn kan sì jòkó wọ́n sì ra kọ́ra àwọn ìṣẹ́sùkúsú láwùjọ táwà yìí wọ́n sì máa da àgbọ́yé táwọn tàbí ànábì gbọ́yé níbi nǹkan ó si máa dànù ẹ̀yàn ma sọ pé ẹ̀yàn lóòtọ́ àwọn kan sọ àwọn kan sọ àwọn ti dáwà dúró lérí tó fi sọ pé títàwọn sàábì ànábì dúró mì kan ibi kan báyìí ni wọ́n dúró sí àwọn masáyì ní pọ̀ lórí sí sí ẹwọ́ bí àwọn masáyì bí àwọn náà ti tẹ̀ fún ẹni síra tí pé ń tú sí wá dé lónìí yóò mọ̀ wá tú sí yóò ní fún yàn kí là ń dààmú àwọn èèyàn sí kí là ń fi làákàyè àwọn èèyàn sí retí nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó clear tó jẹ́ pé kò sí ìrùjú bẹ̀fà ní wúrú àwọn nǹkan wọ̀nyí so wọ́n wá pọ̀ bá wọn lé nítìrìtì tó pé àwọn onífẹ́ ẹnu wọ́n jáde wọ́n gbé Kùránì kalẹ̀ sẹ́gbẹ́ kan wọ́n sì gbé hadisi kalẹ̀ sẹ́gbẹ́ kan àwọn wà múlá káì tí wọ́n wá láàrin rẹ̀ Imam Malik nínú àwọn in tó tún gbajúmọ̀ láwùjọ wa tó jẹ́ pé tó ń ti bá ṣe ń pàpẹ mọ́ra Malikiya Malikiya àwọn èèyàn ti gini wọ́n ti rí pé nǹkan yẹn ẹ̀tọ́ ni òun náà ni kíni òun náà ni algina òun orin kíkọ ká máa kọrin ká máa gbọ́rin bí yẹn bá fẹ́ tẹ̀lé alimamu Malik tó jẹ́ pé àwọn náà ni imamu àgbà fún àwọn tó ń pàpẹ mọ́ra alimalikiya so kò yẹ kárí ẹnìkan tí ó máa ṣe kíni tí ó ṣe ìgbàláyè fún orin gbígbọ́ àbórin kíkọ Ishaq ibn Isa ó ní sa'altu Malikan ó ní mo bèè lọ́wọ́ Imam Malik ó ní tabalọ́wọ́ ọ̀rọ̀ yìí a rí nínú Talbisu Iblis so a sì rí níbi al'amur bil ma'ruf wa nahy anil munkar

àwọn ni ò gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n kọni tó oríhun àwọn tí ò gbọ́rọ̀ sáà Nabi sallallahu alaihi wasallam lẹ́nu àwọn náà ni wọ́n gbọ́ orí tó wíhun eléyìí tààrẹ́ ìṣọ́rọ̀ Imam Malik ni nítorí pé ìyàtọ̀ wà láàrin kọlù Malik àti kọlù Malikiyya tí ọ̀rọ̀ tí Imam Malik sọ léyìí tààrẹ́ látẹnu Malik Imam Malik àtọ̀rọ̀ táwọn nǹkan tí wọ́n ṣe kíni tí wọ́n sọ pé Malikiyya làwá táwọn náà sọ so àwọn míì bẹ nínú àwọn mùtàkìrún nínú àwọn se pé wọ́n ti pa kílẹ̀wòkọ̀ àkídà àṣáírọ̀ òun ni wọ́n ní wọ́n sì láwọn rìn lójú ọ̀nà Imam Malik níbi fíkíù tí wọ́n àwọn ilẹ̀ bá wọ́n gbọ́rọ̀ kalẹ̀ wó kọsínú tíra wọ́n ni alá madhabi Imam Malik ẹ́ ó sì máa bí àwọn ọ̀rọ̀ tí wọ́n sínú ẹ̀ sábáwá lọ lè wà rí pé ọ̀rọ̀ wọ́n sí kíni ó yapa sí ọ̀rọ̀ tí Imam Malik tí wọ́n sọ Sheikh wa Fadil hafizahullah so wọ́n nínú tíra kan ìrántí orúkọ tíra yẹn tó fi ṣe màjì tíri wọn tíra lálá báyìí ni tí wọ́n kó àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n pàtó mọ́ra màlìkíyà màlìkíyà wọn tí wọ́n fi tako Imam Malik gan fúnra wọn tíra yẹn mùjálàdù lálá báyìí ni ó ti fi kà báyìí tí wọ́n kó wá bá ń pé ẹ̀ ń sọ pé màlìkíyà màlìkíyà gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ gbogbo àwọn ká lọ́lẹ̀ ṣe ziyaratul qubur gínàwó kọlẹ̀ ká mọ́ lọ́lẹ̀ jọ́sìn níbi sàárè kò a ti ráwọn nígbàkùn náà màlìkíyà wọ́n lọ bí sàárè fún ma lọ lè tọrọ nǹkan káàkiri gbádà agbọ̀n ká ní à ń lọ lè bẹ̀ sàárè ànábì wò inú kan tí mọ́ màlìkí tako ní a ti ráwọn tán pàpẹ mọ́ra màlìkíyà a sọ pé wọ́n sọ pé kíni wọ́n ní àwọn tẹ̀lé Imam Màlìkí lórí eléyìí so a bákan a nípa ọ̀rọ̀ albid'a àdádálẹ̀ nínú ẹ̀sìn Al-Imam Màlìkí wal bid'a kí ni tí mọ́ màlìkí sọ nípa bid'a ǹjẹ́ bídíà tó hasana ń bẹ arọ́pọ̀lọpọ̀ àwọn àdáyìrà àwọn súfí lónìí nítorí pé wọ́n fẹ́ gbé súfí wọlé ẹ́ wọ́n fẹ́ gbé súfí wọn wọlé nítorí pé wọ́n fẹ́ gbé ọjọ́ bí ànábì wọ́n fẹ́ gbé ọjọ́ bí ànábì wọlé ẹ́ wọ́n sì kíni wọ́n sì pín tánàbí sallallahu alaihi wasallam tánàbí sọ pé gbogbo ẹ̀ pátápátá ánú ní àwọn ayọ̀ kan bẹ́ wọ́n sọ pé kíni wọ́n láwọn kan bẹ́ tó jẹ́ pé hasana anábi ní kúlù bídá àti dọ̀láàlá anábi ní gbogbo àdádálẹ̀ yẹn yẹ pátápátá anú ní àwọn wá ń sọ lẹ́nu tí wọ́n ipé kò rí báhùn ẹ́n bal min al bídá àti ma hiya hasana tí a kọ́lá yìí ń bẹ nínú bídá tó jẹ́ pé kíni tó jẹ́ pé ìtò dáa ń bẹnu wọn ẹ̀hẹ́ nígbàtà ti wá sílẹ̀kùn yẹ́ kalẹ̀ ọ̀hán àrítọ̀ nínú àwọn bídá tó dá ọlọ́nìká mọ̀ sọjọ́ bí ànábì wọ́n a mọ̀ mú wọlé láwọn nǹkan tó jẹ́ pé kíni tó jẹ́ pé tábàlọ̀ wó nípìnlẹ̀ wọn gan àdádálẹ̀ ní tánàbí ó mọ̀ sí òun náà ni gbó irú àwọn eh, nǹkan báyẹn nínú al-i'tisam li Shatibi rahimahullah gẹ́gẹ́ bí ẹgbàwá tí Ibn al-Majishun tí wọ́n gbàwá látọ́dọ̀ al-Imam Malik Imam Malik ní man ibtada'a bid'atan yaraha hasana Imam Malik ní ẹni tó bá dáadáa lẹ́ẹ̀kan nínú ẹ̀sìn ó fi àdáadáa lẹ́ẹ̀kan kalẹ̀ sínú ẹ̀sìn ó wá mú wá ó wá lóun fi jọ́sí fún Allah subhanahu wa ta'ala yaraha hasana tó wá rí pé ah, nǹkan yóò nǹkan tó dáa ní ń ṣe kò rí láburú tó bá rí ni wallahi kò sí problem púpọ̀ ẹ́n a máa ṣe kíni a máa ṣe wá sí fún pé àyíkò ṣe yìí wọ́n náà rí pé ò dáa fílẹ̀ àmọ́ ó dáadáa dáálẹ̀ àmọ́ kò rí láìdá kò rí láburú Imam Malik ní faqad za'ama anna Rasulullah sallallahu alaihi wa sallama khana risala wọ́n ní rẹ̀ ní báwọn nísìnyí in tí ìtẹ́sí rẹ̀ ń sọ òun náà ni pé ó ti rọ̀pá ànábì sallallahu alaihi wasallam ànábì jàmbá níbi sẹ́tọ̀ fíra ànábì ànábì ti jàmbá ó jàmbá lè mọ́ yìí níbi sẹ́tọ̀ ọlọ́ọ̀bá alékiọlá fíran nítorí pé ọlọ́ọ̀bá alékiọlá ó ní kánàbí sallallahu alaihi wasallam ó ní balligh ma unzila ilayk min rabbik fa in lam taf'al fama ballaghta risalata gbogbo táàrin lọ sáwọn èèyàn gbogbo ẹ̀ ní ó fi jíṣẹ́ o ẹ́ anábì ti jíṣẹ́ gbogbo àwọn èèyàn ẹ́ àwọn tán bẹ̀rẹ̀ ayé ń gbà wọn ẹ́ anábì sallallahu alaihi wasallam ń bèèrè lọ́wọ́ wọn nígbà hajjatul wada allahumma albalag ipé tí mo jíṣẹ́ o àwọn ní kíni qalu bala wọ́n ló jíṣẹ́ pé anábì sallallahu alaihi wasallam anábì wá sọ pé allahumma shahadi ire ọba mi wọ́n bá mi jẹ́rìí sí o mo jíṣẹ́ pé o nígbà tẹ́nìkan wá délé gbàtà anábì lọ tán ìwọ Imam Malik ni a jẹ́ pé ó ti kíni a jẹ́ pé ó ti kẹfí sí ànábì sallallahu alaihi wasallam ipé ànábì òjíṣẹ́ pé ẹ̀rìpá àwọn Sufi Ahmad Tijani tábàlọ̀lẹ̀ wọnú Jawahirul Ma'ani ẹ̀rì pé ó sì sọ́n tó jọ bẹ́ẹ̀ ó sọ́n tó jọ tí Imam Malik tí Imam Malik sọ yìí kí ni nǹkan tó sọ tó jọ bẹ́ẹ̀ òun náà ni pín gbàtà àwọn ní Salatul Fati bọ́lá rẹ̀ ṣe pọ̀ tó yìí

ọ̀nà ni Imam Malik ọ̀nà ni Imam Malik ti gbé ọ̀rọ̀ báyìí wá pé ìwọ tó bá ń ṣe nǹkan lọ́fúra ìtò bá ti ń ṣe àdádá lẹ́nu ẹ̀sìn ó fẹ́ okọ̀ in tí ìfẹ́ sí ni pé kí ni òun náà ni pé ànábì òjíṣẹ́ pé nítorí pé tó wáyé kó bá jíṣẹ́ pé lọ́dọ̀ rẹ̀ ni kí ló tún ní bùkátà sí àlékúnmá àbọ̀ Imam Malik wá mú àyà wá Imam Malik ní wa ta'ala ó lọ́rọ̀ tí mo sọ ìkè sọ́rọ̀ ọ̀fẹ́ nú ẹlọ́ka ayà ọlọ́ọ̀bà àríkẹ́lá tó ní al-yawma akmaltu lakum dinakum واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا ipe lónìí o mo ti pé ẹ̀sìn yín fún yín mo ti parí ìdí alẹ́ lórí wọ̀rọ̀dí ìtòlákùnmù islam dínà mo ti yọ́nù sí islam lẹ́sìn fún yín mọ́ mọ́ ní kíní tó ń gbára lé nì so látara lẹ́yìn eléyìn eh mọ́ mọ́ ní kí wá ní ó tún sọ bí ọ̀rọ̀ mi pé wàmá lámùyẹkùn yàwùmá ìdín dínà lọ́jọ́ tí àyà yìí sọ kàlẹ́fà nàbí sallallahu alaihi wasallam nǹkan tí ò bá ti jẹ́sìn lọ́jọ́ nǹkan tí ò bá ti jẹ́ sí kéèlì ní kíní ìwọ̀n tí ẹ̀mà bí wà kan Imam Malik ní ma lam yakun yawma'idhin dinan eh, Imam Malik ní fala yakunu al-yawma dinan kò lè jẹ́sìn lónìí ma tẹ́ ìta bá mú gbọ́lọ̀ ilá sọ́lọ́wọ́ ká ma wá bí wọn gbogbo nǹkan gbogbo nǹkan tàbá ń ṣe wallahi yóò yìí sì fún agán ma lam yakun yawma'idhin dinan fala yakunu al-yawma dinan mọ̀lídà anábì sallallahu alaihi ah kò sí ní ẹ̀sì lásìkò ohun fala yakunu al-yawma dinan kò lè jẹ́sì lónìí náà má ẹ parí ẹ́ kásíkòrò jàmáyí kákúra wájọ́ káàmà sí sí ìlú kan Allah Allah Allah ìjọ jẹ́sì lójú ẹ́ gbogbo àwọn ìjókòó oríṣiríṣi àwọn àdádálẹ̀ oríṣiríṣi bídá lóríṣiríṣi ẹ́ a mọ̀ bèè lọ́wọ́ ara wa ẹ́ alkanadi na fi zamani nabi sallallahu alaihi wasallam tó jẹ́sìn láyà nabi sallallahu alaihi wasallam tí ó bá ti jẹ́sìn wala yakunu liyawma dinan kò lè jẹ́sìn mọ́ lónìí ẹ́ kò lè jẹ́sìn mọ́ lónìí nítorí pé nígbàtáyà ìjọkàlẹ̀fà ṣe pé nǹkan tó kù fún wa òun náà ni pé ká máa ṣe kí ni ká máa wádìí nípa pé kí ni Allah subhanahu wa ta'ala sọ kí ni Ànábì sallallahu alaihi wasallam sọ ká máa tẹ̀lé wọ́n ti dí wàhálà wọ́n ti dí wa ní wàhálà kù ọ̀kan náà àwọn sàábì ànábì Abdullahi ibn Mas'ud ó ní ittabi'u wa la tabtadi'u ó ní ẹ máa wọ́n ti tán yín wàhálà fún òṣèlú ìdìgẹ́mọ́ nígbà wọ́n ti kó kankalẹ̀ fún yín ó dàbí kí yóò dókò ní ìsìnkán ti wá wá súkàlẹ̀ ìsúkàlẹ̀ ni wọ́n ti wá kàlẹ̀ báyìí wọ́n ní ah, ẹ̀kàn mọ́ kó sú lọ́ntí ní wọ́n wá ní ara yìí tún wá tèmi lọ́tọ̀ ní àà ah, ah. wọ́n kó wà lánù wọ́n kọ́ ní kù fi ìtún anábì sallallahu alaihi wasallam ti tó yín àwọn sàábì anábì wọ́n ti sàlàyé ẹ̀sìn ìtànábì mú wá fún yín àwọn náà fi kẹrẹ pamọ́ fún yín kí wá lẹ́mọ̀ wá dà mọ́ ara yín sí tẹ́tù wá mọ́ sí pé kíni tẹ́tù wá mọ́ wá àwọn àdádálẹ̀ tẹ́mọ̀ mú wá nínú ẹ̀sìn tànábì sallallahu alaihi wasallam tànábì onímọ̀ nípa rẹ̀ naam a nínú àwọn ohun tí ó tún ẹ̀ká sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà ni masalatul qabr òun náà ni ká dáwọ́lẹ̀ nígbàtí a bá ń kírun so eléyìí nínú àwọn masáìl fiqhiyya ni ká tó débẹ̀ hun nípa ọ̀rọ̀ àsòfíyà àwìtàsọ̀wò Imam Malik náà ní nǹkan tí wọ́n sọ nípa rẹ̀ nítorí pé tẹ́ bá lọ lè wo àwọn ẹ̀yìn gbogbo àwọn bá ní àṣáyà làwá ẹ̀rì pé súfínà ó jẹ́ èyí ò jẹ́ kọ̀dìríyà yóò ṣe kíni yóò tìjàníyà ẹ̀yìn bí ó tìjàníyà yóò ṣàzìríyà yóò nàkṣàbàdíyà ẹ̀yìn tó gbogbo àwọn oríṣiríṣi so àwọn oríṣiríṣi pọ̀ nínú àwọn nínú àwọn ojú ọ̀nà yẹn àwọn ètò pàjùmọ̀ lọ́lọ́ ti wá o ẹ́n àwọn zòrùdíyà wọ́n wà àwọn oríṣiríṣi ó pọ̀ káàkiri nínú àwọn ojú ọ̀nà àwọn tó jẹ́ pé tàbáyé tó a bá fẹ́ tó lórí pé àrìn lójú ọ̀nà Imam Malik gangan a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó yẹ ká pọ̀ ni ẹnìkan wá bá Imam Malik ọ̀rọ̀ yìí ìkaná àwọn makéwu Imam Malik ló gbọ́rọ̀ yìí wá tí orúkọ rẹ̀ jẹ́ Abdullahi ibn Yusuf òun náà lórúkọ rẹ̀ jẹ́ ó ní kúnnà inda Malik ibn Anas ó láàjòkọ́lọ́dọ̀ Malik ọmọ Anas ìjọ kan yà ní Imam Malik ní sọ yẹn ó láàjòkọ́lọ́dọ̀ wọn jọ ó ní arákùnrin kan tó wá láti ìlú kan ní inú àwọn ìlú Hijaz ó ní arákùnrin yìí ó wá láti ìlú yìí ó wá ní ya Aba Abdillah ó ní mo pè rẹ Abu Abdillah ilẹ̀ Imam Malik mo pè ọ́ ó ní indana qawmun yuqalu lahumu Sufiyya ó láwọn Madina ló ti Imam Malik o ẹ Imam Malik inú tó bí Imam Malik yóò jáde kó Madina ipé òun lọ lè kẹ́kọ̀ọ́ níbi kan inú Madina náà ni Imam Malik jẹ́ gíní òun náà ni wọ́n ti lo àwọn nǹkan tí Imam Malik lò kọ́dá ó débi pé Imam Malik wọ́n ní ìkankan inú mọ́sáàbù wọn inú àwọn tọ́gbọ́n fi ń ṣe inú àwọn masọ́dí tashri' lọ́dọ̀ tí wọ́n pè ní Madina Imam Malik gbára lé ipé ń táwọn Madina ń ṣe gbogbo àwọn nítorí pé súnnà àtàní lọ́dọ̀ tí wọn súnnà tí wọ́n ṣe gbogbo so Imam Malik wò pé ah, gbogbo olú Madina pátápátá wọn wá ní ṣe gíní àwá ní bá wọn lórí ìbàjẹ́ tí gbá òjìnà sí bàtà Nabi sallallahu alaihi wasallam lọ́tán Imam Malik mú nínú àwọn kata máa lò nínú àwọn ìfẹ́ ọmọ agbára lé lọ́dọ̀ wọn náà arákùnrin yìí wá wà lù Madina ìwá ń bè lọ́wọ́ Imam Malik ó ni wọ́n àwọn ń súfí ni wọ́n ya'kuluna kathiran àwọn tàà ń sọ ìmá ẹwùn gaba wọn ó jẹun gan fa'ida akàlú sábà ti wá jẹun tí wọ́n yóò bám akàlú filkọ̀tọ̀ id wọ́n wà dákà sídá akàlú filkọ̀tọ̀ id wọ́n ma wá dákọ̀ sídá wọ́n ma wá kọrin tó ma yẹkù bóòn díẹ̀díẹ̀ wọ́n kọrin wọ́n ma yẹkù wọ́n bá dìde wọ̀yẹ́rìkùsùn wọ́n fọ́láwọn kan bẹ àwọn tẹ́ pé tán jẹun tán tí wọ́n yóò tán lẹ́gbẹ́ bá rò bá lè

kọ́ọ̀lá ohun sí bí yáni ọ̀dá sọmọ kéèkéé ni wọ́n ni ẹwọ kọláwọ̀ ẹwọ bí tí mọ́ mọ́dé kí gbé nǹkan méjì yẹn lọ ọmọ kéèkéé ni àwọn èké máa ń ṣe náà ní lóòtọ́ àti ní kọ́mọ́ kéèkéé máa ń ṣe ṣe ọ̀hún gbádùn ní oní wọ́n gbádùn sọmọ kéèkéé ni wọ́n ni àwọn tààzọ kọ́ọ̀lá oní rárá ọgbọ́n <laughs> mọ́ mọ́dé kí pé ó ní ohun mọ̀ ṣáá yí kò kọ̀kọ̀lá àgbàlagbà ni wọ́n bá wọ́n sì ní làákàyè àgbàlagbà ni wọ́n tí wọ́n sì ní làákàyè láwọn tó wùn sọ yìí qala Malik mọ́ Malik wá sọ fún pé ma sami'na ahadan min ahli Islam yaf'alu hakadha mọ́ Malik láwọ̀ gbọ́rí o àwọ̀ gbọ́rí o nínú àwọn tó ti kọjá lọ inú àwọn tó wà lórí Islam tó pé wọ́n ma wá ṣe gbogbo àwọn kaban tí wọ́n ma wá jó tí wọ́n ma wá lùlù tí wọ́n ma fi sọ́bí tí wọ́n

ìrònú ni ẹnìkan ní òrònú sẹ́yìn pé àwọn kan náà ronú lépe ẹjá mọ́ sí síkìrí àpáàtì ẹ́ nígbàtà sí ìlàta títán ó yá ẹjá mọ́ sí òhòhòhò òhòhòhò ma wá sí ẹ̀ gbogbo kí wọ́n lè sọ́wọ́n wíwú ní ti báyìí wọ́n lè síkí wà ni àwọn fi mímí làwọn fi ń ṣe kí zikiri tí alaihi wasallam fi zikiri so kí ní ìwúgbúrú àwọn nǹkan báyìí ó wá pọ̀ káàkiri tó jẹ́ pé ẹ máa rí láwọn erisirisi eríṣiríṣi won gba eríṣiríṣi tí wọ́n gbà so sọ fún nígbà tó wá sọ̀rọ̀ ìtàn ẹ́ wọ́n ní àwọn tó gba ọ̀rọ̀ yìí wá qala arákùnrin tó wá sọ fún ọgbọ́n tí ń sọ àní oúnjẹ ni ó kọ́kọ́ jẹ náà ẹ́ wọ́n jẹun tí wọ́n yọ tó mọ̀ yẹkù mú nàfà yẹ̀rù kùsùn wọ́n wà mọ̀ sí kí ni wọ́n wà dìde wọ́n ma wá jó ẹ́ yẹ́rù fọ́mù bá àdúhùn rọ́ àṣà ó lẹ́rí ni wọ́n tó pé yóò ma gbá eré rí tó bá jẹun tán yóò wà mọ̀ fòsókè ẹ̀ rí ni ẹ́ ó ní bẹnu wọn wọ́n bá àdúhùn wọ́jà ń bẹnu àwọn aláyà ń bẹ

torí pé mọ́mù Málíkì ti wò pé àárín méjì náà ló lè fọ́ọ̀lù sí pé ẹni tí ó gbádùn ẹjọ́bá ìjọba àwọn kéèkèé tí ó ti bàlágà rọ̀ ah, pé ah ẹ̀hẹ́n pé wé sí mọ́kànlábùn ẹ̀hẹ́n ó wá ní kéèsì kankan lọ àwọn tó sọ yìí ọ̀rọ̀ yìí wá sí kíni ó wá di mọ́mù Málíkì wá rẹ́rìn bàtí mọ́mù Málíkì ó rẹ́rìn tán wa qama ila manzili ó sì dé wọlé lọ bàtí mọ́mù Málíkì dé wọlé lọ tán wa qala ashabu Malik àwọn tán já àwọn kéèkù mọ́mù Málíkì tí wọ́n wà ń bẹ́ẹ̀ ah ìrọkùnrin ìtorí ọlọ́run eh àdìkálta wàláhí mashakọtan aláfàhìrìnà ah o ti kó alábáṣẹ́ kò wá wọ́ ah o ti kó dàmú bá Imam Malik o kó dàmú bá púpọ̀ lakọ́dìjà alàfináhù náyìfán wọ́sàlásínà sánà in tó lé ní 30 years láti jòkó pẹ̀lú Imam Malik tàà máa kẹ́kọ̀ọ́ tàà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ fàmà rọ̀ àìnáhù dọ́hìkà illa liyawm ah, àríbí tí ma mú ti rẹ̀ rí báhùn bí ò ní ẹwọ̀ gan àríbi ah, tó pé ah, ẹ̀rí tó orí ẹ̀rí pàtí tí ó sì dìde wọlé lọ ah, àwọn wo ní dẹ́rù kaba ìwò ẹwà wò nísìn ẹ̀rí pé ìgbà tí Imam Malik tó gbọ́ pé ń gba pé àwọn kan bẹ tí wọ́n pè ní kíni tí wọ́n pè ní àwọn sofiya tí wọ́n sọ orú tí wọ́n fún a so inú kẹ́yọ̀ tẹ́ gíní kẹ́yọ̀ wà nítorí pé bá wà lórí sábàlẹ̀ wà lórí mazhabu mazhabu wọn pé sọ́nà méjì ẹ̀sì a rí al'aqida mazhabu mazhabi nínú aqida so a sì níbi kíní a ní mazhabu yàn níbi kíní inú àdìyọ́kà mazhabu rẹ̀ níbi furu níbi àwọn tó ẹ mú apá kan ẹni títí Imam Malik olè tẹ̀lé ẹ wá gbé àkídà rẹ kalẹ̀ yóò àjẹ́ kí ni yóò àjẹ́ ti àkídà àwọn Asha'ira as-Sufiyya na'am na'am a nígbẹ̀yìn <clears throat> nítorí àsìkò inú masala tó gbajúmọ̀ láwùjọ wa tí àwọn èèyàn máa sàfihàn pé Imam Malik òun náà ni al-qabd al-irsal aw as pé nígbàtà bá ń kírun ká dáwọ́lẹ̀ àríkò gbajúmọ̀ káàkiri pé pé àwọn àìmà ní àwọn mọ̀sájì àwọn sáàtì káàkiri àwọn máàmù máàmù máàmù ẹgbẹ́ tó bá ti gbọ́ tó gbá Allahu Akbar yóò kàn já ọwọ́ yẹn lẹ́bẹ̀ ni so wọ́n wá máa ń ṣe àfi tiẹ̀ sára pé ipé òun náà ni mazhabu Imam Malik so ọ̀nà méjì òun náà ni ọ̀rọ̀ yìí òun náà ni ó Imam Malik Imam Abu Hanifa Imam Shafi'i Imam Ahmad gbogbo wọn pátápátá pẹ̀lú àwọn ẹ̀yàrin eh, àwọn tàbírọ̀ tí erísìírísìí o ni gbogbo wọn fi sọ ipé gíní ìdàfáhàlì hadithu fahuwa mazhabi tí àdísì bá ti lálàáfíà òun náà ni kíní òun náà ni ojú ọ̀nà tàwọn in tó lálàáfíà látọ̀dà anábì sallallahu alaihi wasallam òun náà ni pé anábì sallallahu alaihi wasallam ní súnnà òun àti súnnà ogun àwọn anábì tán ti kọjá lọ òun náà ni pé kíní òun náà ni pé kí wọ́n gbé ọwọ́ náà ló sì so ẹ rí àwọn rí pé àwọn kan wá pẹ̀gbà wá pé Imam Malik a máa dáwọ́lẹ̀ pé òun náà ló pàtà àwọn ṣekíní táwọn fi ń tẹ̀lé Imam Malik táwọn fi ń dáwọ́lẹ̀ so nígbà táwọn onímọ̀ tí wọ́n ṣe wádìí nípa ọ̀rọ̀ yìí wọ́n ní Imam Malik ó sàn sí máa dáwọ́lẹ̀ tó tayọ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Imam Malik lásìkò tá a sọ yìí òun náà ló fà so tá bá wá sọ pé gbogbo nǹkan tá bá sáà ti rí pé Imam Malik ṣe òun náà láàmà kìbọnú mazhabi Imam Malik òun náà láti mọ̀ pé ní mazhabi Imam Malik

ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé sáàbá lọ lè wo nínú al-Muwatta ti Imam Malik a rí pé al-Imam Malik nínú al-Muwatta wọ́n gba ẹgbà wá wá nípa ipé súnà nabi sallallahu alaihi wasallam òun náà ni kéyò sí kíni kéyò sí kọ́bùdù ń gbà tí ìfàwà lébìnú òun náà ni tábàlọ̀lẹ̀ wọnú a rí pé Imam Maliki tẹ̀ tó fún ní báàbù kan ní ní Imam Maliki báàbù yìí wọ́n ní fi báàbùn fi wad'i al-yadayn ihdahuma ala al-ukhra fi as-salah bó ti wà nínú mọ́àtánù mọ́àtán Imam Maliki fi báàbù tó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa kíni fi wad'i al-yadayn ihdahuma ala al-ukhra fi as-salah ká gbé bó tẹ̀ jẹ́ pé kìláàfù wà lórí pé ṣé kọ́kọ̀ sọ́dì ní lé orí àyà ni àbí nísàlẹ̀ àyà ni so àbí nísàlẹ̀ ẹkùn ni so kìláàfù wà níbi a mọ́ tí kò sí kìláàfù bẹ́ẹ̀ náà ni pé kí ni pé ká gbé ọwọ́ ọ̀tún àìdá kámọ́dàálẹ̀ kò sí kìláàfù bẹ́ẹ̀ Imam Malik wá mú àwọn hadith bíi mẹ́ta wá lábẹ́rẹ̀ inú hadith Imam Malik mú wá ẹ́ òun náà ni pé Imam Malik ní min kalami nubuwatil ula wọ́n ní inú àwọn ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ẹ̀yìn tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni pé ìdálámtẹ̀ sáàyí fọ́sùnà àmàṣe tó bá tó bá ti lójútì ma ṣe tó wọ̀ ìtumọ̀ náà ni pé àìlójútì òun náà ni ìpìlẹ̀ gbogbo bàjẹ́ àìlójútì òun ni ó mọ̀ mú ọ̀sẹ̀ lọ́wọ́ òtún kágbé lórí ọwọ́ òsì nígbàtà bá ń kírun wọ́n ni eléyìí nínú kíni ní kàlámì nùbúwàtí ìhùlá ẹ̀rí pé ń ṣe dédé pẹ̀lú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ní súnà òun ni àti súnà àwọn Ànábì tó ti kọjá ipé ká máa ṣe kíni ká máa ká ọwọ́ ọ̀tún wọlé ọwọ́ òsì nígbàtà bá ń kírun Imam Malik náà tó ṣe kíni ó tún fi eléyìí ó fi sọpọ́tì ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú riwaya Abu Mus'ab tó gbà ọ̀tún lérí ọwọ́ òsì wọ́n nínú kíni inú súnà nabi sallallahu alaihi wasallam òun náà ni ó wà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ a rí nínú riwaya mi nínú riwaya mi nínú al-mu'atta nínú hadithu sa'alibun sa'ad as-sa'idi ó ní kana an-nasu yu'maruna an yad'a ar-rajulu yadahu al-yumna ala dira'ihi al-yusra fi as-salat ó ní wọ́n a máa pàwọn èèyàn láṣẹ kana an-nasu yu'marun wọ́n a pàwọn èèyàn láṣẹ ẹni tó sọ̀rọ̀ yìí àṣàìrí sọ̀hábì ni olówá mọ́rọ̀ ìwá pé wọ́n a máa pa àwọn èèyàn láṣẹ tàbí pa àwọn èèyàn láṣẹ onára náà sallallahu alaihi wasallam ife kí o máa ṣe kíni kó máa gbé ọwọ́ ọ̀tún rẹ̀ ma máa gbé lórí ti òsì rẹ̀ nígbàtí bá gbogbo Imam Malik so Imam Malik gba wa aláwọn mìí tán gba ìwáyà yẹn wá a wá Imam Malik kan nǹkan táàtì mú náà ní kíni òun náà ní ìtaari tí hadith ọ̀rọ̀ tó sọ sínú tíra rẹ̀ àti hadith lára tó dàbí sallallahu alaihi wasallam àtún wá rí pé nǹkan kan ló ṣẹlẹ̀ sí Imam Malik tó fi di pé kíni tó fi kó change ẹ̀ kíni kan wà láàrin yìí táàtún fi mọ̀ táàtún yóò tún fi rílẹ̀ fún wa dáadáa ipé eré bá yapa ìdí Imam Malik lórí ẹ̀ mọ́m malik yóò sọ pé wala amalu laysa ala hadha indana tó bá jẹ́ pé àdísì yẹn tí mọ́m malik gbà wá ó wá tako amalu ahlil madina mọ́m malik yóò gbé àdísì yẹn wá tó bá gbé àdísì yẹn wá yóò wá sọ pé wala amalu laysa hadha indana kí àdísì wá látọ̀rọ̀ ànábì malik a máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta bá gbé wá pa malik kò síbì kan tí ma Malik ti sọ pé wal amalu laysa ala hadha indana ìpé àìsẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa nílùú Madina so tó pé eléyìn túnmà pé kíni pé èyí tó jẹ́ madabu imamu Malik òun náà ni kíni òun náà ni pé alqabdu káṣe kíni kákàwọ́ àwọn onímọ̀ kákàwọ́ tún lè yọ owó òsì nígbàtí a bá ń kírun so àwọn onímọ̀ wọ́n ni eléyìí

èyí tá ń gbìyànjú láti sàlàyé fúnra wa òun náà ni pé kájí káàrù lọlẹ̀ mọ̀ yìí i táà bá ń pàpè mọ́ra pé mọ́sàbí Imam Malik mọ́sàbí Imam òun náà ni nǹkan táà ń tẹ̀lé ó tẹ̀lé pẹ̀lú òdodo ó tẹ̀lé pẹ̀lú bí ìmáàmù tó ní mọ́sàbí táà sọ yìí náà

àwọn náà ti fàyè kalẹ̀ ipé àwọn èèyàn pọ̀ nígbàtí Al-Mansur tó lọ bá Imam Malik tó ní já sọ tí ààrẹ di títí ogbà àyàn máa lò kí ló sọ fún wọn láwọn afá wà káàkiri o táwọn náà ti kíni táwọn náà ti ní àwọn hadith má sọ tèmi di kí má ìpóòsì tèmi lé wọn lérí nítorí pé kíni wọ́n ní ìsọ́f ẹ́ so látara di eléyìí a rí pé irú àwọn <clears throat> Imam Malik náà Imam Malik ń sàrọ̀ àlá lọ́wọ́ ẹnìkan wá sọ fún Imam Malik pé à ah, ṣe ẹ̀rí pé ó yẹ kéèyàn fi ọmọ ní báyìí kó mọ bí ṣe kíni kó fi kó kí bọ́ kó fi bọ́ kó fi ṣe tàkìlìlì kó fi yọ kọ àwọn ìka ẹsẹ̀ rẹ̀ Imam Malik wá rí ah, òun pàdé irú kọba wọ̀nyí ó wá ní àhàdìsí ah, ní bẹ fún ẹni ẹwà mú àhàdìsí ẹwà fún Imam Malik lẹ́sẹ̀ kan náà tí Imam Malik ti gbọ́ àwọn tó wà nínú ìsinadò àhàdìsí ẹ̀rọ bí àhàdìsí Imam Malik ṣe kíni ó sì gbà tọwọ́ tẹ̀tẹ̀ so lẹ́yìn bá bẹ̀rẹ̀ sí lò so ibẹ̀ ẹlẹ́tì mọ̀ pé àwọn àfá yẹn kìí ṣe pé ìfẹ́ ẹnu òun náà ni wọ́n ń tẹ̀lé ìtí wọ́n ń tẹ̀lé òun náà ni tán bá rí tó bá lálàáfíà látọ̀dà nẹ́bí sallallahu alaihi so tó bá sì hàn sí wọn lẹ́sẹ̀ kan náà òun náà ni ó ṣe kíni òun náà ni wọ́n máa tẹ̀lé àwọn àfá yóò sì gbéra wọn kalẹ̀ pé ẹni tí ò láti jẹ́ra wọn kí ẹni tó nímọ̀ tó nímọ̀ gbogbo nǹkan pátápátá òun náà làwọn òun náà ló pàtó pé tó wá bèèrè bí Imam Malik sọ pé kíni láàdìrí láàdìrí Imam Malik wá ń fún létí bẹ́ẹ̀ fáájí tí ó wá kárákùnrin láyà pé ẹni tó ṣe pé òun ti torí pé káwọn wá bèèrè bèèrè lọ́wọ́ Imam Malik lòun fi wá láti ìlú tó ń wá ìbéèrè ẹlòmí ìpẹ́tọ̀ bá bèmìnà bèèrè lẹ́yìn bèmìnà bèèrè lẹ́yìn bèmìnà bèèrè lẹ́yìn ó wá sọ fún pé Imam Malik ní òun ò máa tó lágbára jù báwọn lọ ní kò jù bẹ́ẹ̀ lọ àwọn láwùjọ wa lónìí ẹni tí ó tó Imam Malik tí ó tẹ́fẹ́ bàtà rẹ̀ tó máa béèrè béèrè kan lọ́wọ́ rẹ̀ tí ó máa yóò wá máa fún ààrẹ lọ́kùn yóò máa jẹ́ alábúrábú pé àà ah, láàrin yìí agbọ́dọ̀ rí nǹkan wí tó aburú ní ti ń bẹ́m̀bí àmọ́ nígbà tó bá ti kó mẹ́ ọ bó ṣe máa yóò ràn létí ká gbogbo wábì sí ma ń ká yìí tó bá ti wá mọ̀ tán bí ọdún ìjọ mi ó tún ti wà nínú mímọ̀ nù àmọ́ ìgbà tó bá ti wá bó ti escape tó ti escape ó ti lọ́nu òní rántí láti kíni òní rántí láti tún wà nǹkan yẹn padà mọ́ so látara di eléyìí ní sókè ọ̀rọ̀ so alimamu Malik òun náà láti sàlàyé fúnra wa yìí so báwo ni Imam Malik ṣe jẹ́ a rí pé Imam Malik ẹ́ nínú tá a rí kọ́lẹ̀kọ́ lára wọn òun náà ni pé wọ́n ní ìnáyà sí mímọ̀ ẹ́ pápá jùlọ ìmọ̀ hadith Ànábì sallallahu alaihi wasallam imam Malik، wọ́n ní wọ́n bèèrè lọ́wọ́ imam malik pé èé ṣe tí imam malik ó gba hadith wá látọ̀dọ̀ amuruburu dinar imam malik ṣe tó gba hadith látọ̀dọ̀ amuruburu dinar imam malik nígbàtí mo dọ́dọ̀ rẹ̀ mo bá tó jẹ́ pé eré ìdúró làwọn èèyàn ti ń bọ́ hadith látọ̀dọ̀ rẹ̀ àwọn èèyàn dúró lérí ìdúró wọ́n wá ń kọ́ hadith anabi sallallahu alaihi wasallam imam malik ní fa ajilaltu hadith rasulillahi sallallahu alaihi wasallam ana akhudha qa'iman àdìsí ànábì tóbi jù lọ́dọ̀ tèmi ju kí wá dó lérí ìdókì máa gbà lọ ẹwò kan báwọn ẹwò gbọ́nse ẹlẹ́nìkan wà máa sọ fún yín lónìí pé tọ́bi ayé hadithin ba'dahu tu'minun yu'minun ṣe àdìsí wo ẹgbẹ́ àdìsí ẹgbẹ́ kan ẹwò kan báwọn màlìkí ànábì lòun náà ẹgbẹ́ àdìsí ẹgbẹ́ kan imam malik tí ó bá ka hadith ànábì sallallahu alaihi wasallam imam malik yóò wà lọ lè wẹ́ yóò wọ́ṣọ́ tó ní yóò sì jùwé láwà yóò wà káyà fún wọn pé la tarfa'u aswatakum fawqa sawti nàbí lọ́pùmọ́rì kì tún lọ ayà hún bẹ́ bí ẹ máa ka àdíjà náàbì lọ́wọ́ ó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ nígbà tó ń gbóhùn sókè nígbà tánàbì sọ̀rọ̀ lọ́wọ́ náà ni ẹ̀wọ̀n kan báwọn yíò ti ṣe kí ni bọ́sí fún àti mímá tó látara di eléyìí ẹjẹ́ ká lọ lé mọ̀ pé alimamu malik imam malik ètè sufi o imam malik alùsùnà ọgbọ́n erí kìí sì ọ̀rọ̀ ìfẹ́ ẹnu

ọ̀rọ̀ tó ní pàtàkì àdìsọ́ ìkàlẹ̀ kéyà nítorí àkílẹ̀ àdìsọ́ ìlànà náà nínú ń sọ̀rọ̀ àkílà Àbúzá ìdí lọ́kọ́ra wá ní Máàlìkù Sọ̀gí. Àkọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ tí àbá àwọn ẹgbẹ́ ní ìsára fún sí ní ìfẹ́ta yìí. Nínú àkùnjẹ́lọ́dọ̀lọ́ ọ̀kọ́, àbẹ́sílẹ̀ ọ̀kọ́, péjì àọ̀kọ́, sọ́pọ̀ alákọ̀ọ́kọ́ nínú tí àyẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ pé àbá ọ̀rọ̀ ìmọ̀ tó ní nídà kídà nídà kídà ẹ̀ alákídà ẹ̀ alákídà ìmọ̀mù wáyé fi fa rẹ̀ gbẹgbẹ náà àfa alákídà ní ẹ̀rọ wọ́n ní báàbù mà gáǹtì kò bí alásùnà alásùnà wàtà àtẹ̀bínú àfúndà so min واجب الامور الدينيات الاعلانات من واجب الامور الدينيات so باب لغة أخواني بابيرو ما لا يمكن أن tí a hàn máa ń kọjá lè lẹ́nu wàtà àtẹ̀kùnrin ní àlàáfíà tí ọ̀pọ̀ máa ń dàgbọ́ kan àlàáfíà nìyí. Ṣé ṣé ń wá ní ògùn ìyá náà nínú àwọn tó jẹ́ nínú àwọn ọ̀rọ̀ يذكر الله كان الانسان انسان قديم فتاوى علماء المالكيه في عقيده اهل السنه والجماعه أبو بكر قال يمكن أن يشكرنا شكوى تكون تقوى أشكوى وأن تكون عبد الله والمؤمنين في عودة نعم لكل أعراض أمرنا أبو بكر قال كل شيء فلوس وشيء أسوأ يعني يعني أبني أسوأ